láti ṣe ìjíròrò nípa ọ̀rọ̀ Yorùbá àti láti ṣe ìjíròrò yẹn nínú èdè Yorùbá inú mi dẹ̀dùn láti ní àwọn tó wà ní orí ìtàgé pẹ̀lú mi lónìí ẹ jẹ́ kí n kí n ka kí n ka kí ni profile ní Yorùbá <laughs> ẹ kí n ka iṣẹ́ tó ti ṣe kẹ́ bá lè mọ ìdí tí wọ́n fi wà ń bí lè màá ṣe ní èrèfé so that àwọn á lè ní àyè láti sọ̀rọ̀ fúnra wọn Professor Fẹ́mi Táíwò a bí wọn nílùú Ìbàdàn On lọ sí Ìbàdàn grammar school ibi tí wọ́n ti gba undergraduate wọ́n kàwé university kínní wọ́n dẹ̀ tún wá gba ìmí ní university Ifẹ̀ àti University of Toronto or Toronto like they call it um, <laughs> wọ́n ti wọ́n ti kọ́ um, àwọn èèyàn ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University títí di 1990 wọ́n wá ṣiṣẹ́ gẹ́gẹ́ bí Rockefeller um, Rockefeller postdoctoral fellow Africana Studies and Research Center ní Cornell University in 1990 1991 Last Láti 2001 this is 2013, wọ́n jẹ́ Professor of Philosophy at the Global African Studies the Director of Global African Studies ní Seattle University. Nísìnyí wọ́n jẹ́ Professor African Political Thought, that is èrò um, um, ọ̀rọ̀ Africa at the Africana Studies Research Center ní Cornell University in ìlú United States. nínú àwọn um, award tí wọ́n ti fún wọn àwọn ẹ̀yẹ wọ́n ti gba Getty Foundation grant fún um, iṣẹ́ àṣepọ̀ ní Yorùbá art iṣẹ́ ọnà Yorùbá and aesthetics um, wọ́n dẹ̀ tún ti gba grant Henry Phillips fún iṣẹ́ wọn ní nǹkan tó ń pè ní jurisprudence iṣẹ́ òfin àti staff development fellowship tí wọ́n fún wọn láti Canadian International Development Agency ẹ bá fún wọn látẹ̀wọ́. Professor Arinpe Adejumo, wọ́n jẹ́ e, eléwì poet, wọ́n kọ eré orí ìtàgé, wọ́n dẹ̀ jẹ́ literary critic, wọ́n ṣe critic um, lámẹ̀tọ́ lámẹ̀tọ́ um, iṣẹ́ ọ̀nà táwọn kan ti ṣe wọ́n dẹ̀ jẹ́ senior lecturer uh, um, akẹ́kọ̀ọ́ àgbà ní Department of Linguistics and African Languages University of Ibadan wọ́n gba phd wọn ní yorùbá language àti literature ní ọbáfẹ́mi Awolowo university um, wọ́n dẹ̀ ní wọ́n ti ṣe iṣẹ́ ní um, satire gender studies folklore studies wọ́n dẹ̀ ti uh, ṣe àtẹ̀jáde tó ju um, ẹ̀ẹ́dọ́gbọ̀n twenty five publications to her credit um, àwọn nǹkan tán ti tán ti kọ ó wà nínú literature àti cognate disciplines àwọn uh, dẹ̀ sọ̀rọ̀ ń pa bí literature ṣe ń ṣiṣẹ́ ní àárín agbègbè àti ìlú ẹ bá wa fún wọn látẹ̀wọ́. àǹtí mi tó wà lẹ́gbẹ̀ẹ́ mi báyìí àǹtí Fèyíkẹ́mi mo mọ̀ wọ́n gẹ́gẹ́ bí sí Fèyíkẹ́mi Abọ́dúnrìn ní ayé ìjọ́sí nígbà tí wọ́n sì wà ní ọlọ́mọge ọ̀dà ọlọ́mọge sì làwọn wọ́n àwọn ni wọ́n ṣe ehm, àṣàkẹ́ ẹ̀yìn tẹ́ ti wo ó lè kú àwọn ni wọ́n ṣe ehm, àwọn ẹ̀mọ́ tẹ́lẹ̀ o àwọn nìyẹn o àwọn nìyẹn o àṣàkẹ́ ehm, àwọn náà ti wọ́n ti ṣe akẹ́kọ̀ọ́ wọ́n dẹ̀ ti kọ́ wọ́n ti kọ́ àwọn ọmọ ní Cambridge College ní Ìkẹjà ní 2004 wọ́n ṣiṣẹ́ pẹ̀lú àwọn mẹ́ta míì láti bẹ̀rẹ̀ nǹkan tó ń pè ní alumoni media concept creation tí wọ́n fi ń ṣe àwọn TV programs. Um, òwúrọ̀ láwà lórí Lagos TV wọ́n dẹ̀ tún ti wọ́n ti ṣe atọ́kùn ètò ètò bàbá ètò àti ojúmọ́ ire ní Orísun TV ní Star Times wọn àwọn náà ti gba oríṣiríṣi àmì ẹ̀yẹ ní Nàìjíríà àti ní ìta bá a ṣe sọ tẹ́lẹ̀ wọ́n ti ṣe actress um, eléré orí ìtàgé um, cultural ambassador ní 2008 wọ́n fún wọn ní award uh, doctorate degree ní social works ní American University àwọn náà dẹ̀ tún dá iléeṣẹ́ sílẹ̀ tó ń pè ní mother tongue support mother tongue support initiative wọ́n á sọ̀rọ̀ nípa ìlétà láti láti jẹ́ kí àwọn òbí mọ bí wọ́n ṣe ń sọ èdè sí àwọn ọmọ wọn nílé kì í ṣe iléeṣẹ́ NGO ni tí kò tí kò ti ẹ̀ gbowó tí ì ṣe tìjọba wọ́n dẹ̀ ń ṣe àwọn kíláàsì fún àwọn ọmọ kékeré nípa bí wọ́n ṣe ń sọ èdè Yorùbá wọ́n ti ń ṣe lé láti bí ọdún mẹ́fà sẹ́yìn. Eh, àti Fẹ́yìkẹ́mi wọ́n ti fẹ́ Adéníyì <laughs> àwọn onífẹ́yìkẹ́mi níyì Ọláyínká báyìí wọ́n dẹ̀ ní àwọn ọmọ méjì Àǹjọ́lá Olúwa àti Ire Ayọ̀mítidé tí wọ́n wà níbí lónìí ẹ bá wa fún wọn látọwọ́. ok orúkọ tèmi ni Kọ́lá Túbọ̀sún ẹ̀yin tẹ́ wà níbi tí mọ̀ mí already inú mi dùn láti wà níbi so ká má ká má waste time <laughs> ká má fòlòlò fọ́hùn ká má ká má fàsíkò ṣòfò ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ um, láti ọ̀dọ̀ Professor Fẹ́mi Táíwò um, nǹkan tá a wá sọ lónìí ni bí uh, èdè Yorùbá ṣe ṣe pàtàkì tó um, ní àwùjọ wa àti nílò ẹ̀ uh, mo mọ̀ pé ní àwọn uh, nǹkan míì tẹ́ fẹ́ sọ nípa ọ̀rọ̀ yìí àti gbogbo nǹkan míì tẹ́ bá ní lọ́kàn so máa fún oníkálukú ní ìṣẹ́jú márùn-ún sí mẹ́wàá tàbí e, ìgbà tẹ́ bá ní láti lò láti fún wa ní ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀. ẹ káàsán o ẹ káàbọ̀ sórí ètò yìí mo kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ lọ́lá ṣónẹ́yìn tó fà mí sí wàhálà yìí mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn tó gbà nímọ̀ràn pé kó perú mi wá pé kí n wá kópa nínú ètò yìí ìkànnù wọn wà lẹ́gbẹ̀ẹ́ mi bí mo sì sọ fún lánàá pé màá sọ fáwọn èèyàn pé yorùbá bọ̀ wọ́n ní èso lórókùnrùn fi ń dúpẹ́ ngbèmí àti ẹ̀ pàdé lákùrẹ́ tá a jókòó tá a sọ̀rọ̀ mi ò pé nu wàhálà tí ó kò mí sí lélẹ́yìí mo dúpẹ́ o ẹ tí mo bá wí mọ́ra ẹ̀ ṣùgbọ́n àti lọ́lá ni o àti àwọn tó tún gbà nímọ̀ràn ni o wọ́n lálámọ̀ràn kankan èdè tú bàbá ìta nìyẹn o ìdí ẹ̀ ni pé ẹ fẹ́ sọ̀rọ̀ Yorùbá ẹ pé mọ́là kò wá dá sí i <laughs> torí mọ́là làwa ṣẹ̀rí pẹ́ lálámọ̀ràn kankan bí ẹ̀yin Yorùbá ṣe mọ́ sọ pé ohun tójú wa lójú rí respect to ọ̀jọ̀gbọ́n adéjúmọ̀ afagunkẹ́yìn àparò <laughs> wọ́n ti kọ eré ìtàgé kan tó lórúkọ bẹ́ẹ̀ àbí mo parọ́ ẹ ṣeun ṣeun. ẹ jọ̀ọ́ ẹ bá mi gba àwọn ọ̀rọ̀ wọn yíyẹ̀ wò wọ́n pọ̀ díẹ̀ ẹ fetí balẹ̀ kẹ́ gbọ́ dáadáa yorùbá èdè àṣà ìṣe ìwà ìṣesí ìgbésí ayé ikú ohùn gbólóhùn ọ̀rọ̀ ẹ̀yà ẹwà orin ọ̀nà ijó ìlú ẹ̀sìn òrìṣà ẹbí ará ojúlùmọ̀ gbajúmọ̀ òṣèlú ọba ìjọba ìdálù ìṣèlú ìbátan ọbàkan ọmọ ìyá ìgbéyàwó ilémosú aṣùwàdà aṣùwàdà ìfọgbọ́ntayé ṣe. gbogbo àwọn ọ̀rọ̀ tí mo kà tán yìí a ó rí i pé yorùbá ni gbogbo wọn a sì nírètí pé àwọn tí wọ́n gbọ́ tí wọ́n sì ń sọ yorùbá wọ́n á mọ ohun tí àwọn ọ̀rọ̀ yìí já mọ́ bí a ti ṣe ń lò wọ́n àti ìtumọ̀ wọn <clears throat> àmọ́ bí a bá rò ó jinlẹ̀ pàápàá jùlọ bí a bá rí i pé ìlò èdè pín sí onírúurú èdè pàápàá kì í ṣe ọ̀kan púpọ̀ ni fún àpẹẹrẹ èdè ìlú jẹ́ ọ̀tọ̀ kì í sì ṣe gbogbo ẹni tó gbọ́ tó sì ń sọ Yorùbá ló mọ èdè ìlú ẹ jẹ́ ń sọ ìtàn kékeré kan fún yín lórí ẹ̀ ìgbéyàwó àbúrò mi ni òní bí ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sẹ́yìn adébẹ̀ àwọn agbọ́ awọ onílù tí wọ́n mọ yà tí wọ́n mọ lùlù tẹ́ pè wọ́n ó wá bẹ̀rẹ̀ sí lùlù mo ní àbábá dáwọ́ ẹ̀dùn àti ìbẹ̀rẹ̀ ńgbà bá bẹ̀rẹ̀ ètò ni ẹ tó mọ lùlù ló bá pàlùdà ó bá bẹ̀rẹ̀ sí lùlù àjànàkú ló fojú ìṣẹ́wọ̀ ọ̀bọ <clears throat> ọ̀bọ ò tọrọ jẹ gbogbo àwọn àbúrò mi àtàwọn tá a kó lọ sílé àná àwọn ti mú jómúni ẹ̀ jójó yà <clears throat> àbílẹ̀ mi kọ́ ló fọ̀rùn kẹ́ ẹ ngbà mo rí tó ń jábọ̀ látọ̀nà jíjì tó rómọ tó nílù ń sọ mo á wò ó mo ní a ṣé torí mo kàn gò pé mo lu tíì à ó ní ẹjọ́ ẹ má bínú mo ní a kí ló fẹ́ bẹ̀ ó ní ẹjọ́ ẹ má bínú mo ní a ṣé bẹ́ẹ̀ bú mi ṣé bẹ́ẹ̀ kàn ń lùlù ni ó ní àní ẹjọ́ ẹ má bínú mo ní kọ́bọ̀ òní mú kóńbì lónìí àbúrò mi dé mo ní hmm, kò síjà nǹkan ayọ̀ la wá ṣe ṣáfilẹ̀ mo wá sọ fáwọn obìnrin wa tí wọ́n ń jó àtàwọn ọkùnrin mo ní ẹ̀ ní jójó yà nígbà mo ṣàlàyé fún wọn ní bẹ́ẹ̀ lórí mo ní bẹ́ẹ̀ lórí gbogbo wọn ni wọ́n sì gbọ́ Yorùbá gbogbo wọn ni wọ́n sọ Yorùbá ìyẹn jẹ́ kan bẹ́ẹ̀ <clears throat> nínú Yorùbá ẹ̀yà wọn tó lu tí yàtọ̀ gédégédé sí ẹ̀yà wọn tí wọ́n mọ àwọn tí kò lu tí yàtọ̀ gédégédé sí àwọn tí wọ́n mọ ohun tí àwọ̀ ẹran tó ń fọ̀ lóhùn èdè àwọn oníṣọ̀nà kò dàpọ̀ mọ́ ti àwọn olóúnjẹ síbẹ̀ a mọ̀ pé ní sáà tá a wà yìí oúnjẹ sísè àti bí a ṣe ń tà á ti di iṣẹ́ ọnà fún àwọn èèyàn kan bí ó ti rí ní àwọn agbègbè mìíràn káàkiri àgbáyé síwájú kì í ṣe bí a ti ń lo èdè nìkan ló pín sí oríṣiríṣi èdè fúnra rẹ̀ kì í ṣe kan ó pín sọ́nà mẹ́ta màá kàn yan màá fi ohun lẹ̀ nígbà tá a bá tún padà àbọ̀ sórí èmi. ọ̀nà kínní ni yorùbá ojoojúmọ́ tí ojúlùmọ̀ gbogbo ẹni tá a bá sọ pé ó gbọ́ ó sì ń sọ yorùbá jẹ́ ọ̀kan ṣùgbọ́n díẹ̀ nínú àwa tí a gbọ́ tí a sì ń sọ yorùbá ojoojúmọ́ ló gbọ́ tó sì lè sọ èyí tí a máa ń pè ní èkejì yìí yorùbá awo ìdí ni pé ẹni tí kò bá ṣàwo tí a ṣòro fún ká sì gbà sẹ́gbẹ́ awo kò lè mọ kó gbọ́ kó sì mọ sísọ èdè awo yorùbá èdè awo kì í ṣe tolóòṣà nìkan díẹ̀ nínú wa tó gbọ́ tó sì ń sọ èdè gẹ̀ẹ́sì ló mọ èdè awo nuclear physics tàbí ti molecular chemistry a gbọ́dọ̀ ṣòro tó tọ́ àti èyí tó yẹ kí a tó gbà wá sẹ́gbẹ́ West African College of Surgeons ẹgbẹ́ awolo náà. níparí mo fẹ́ tọ́ka sí èyí tí mo pè ìkẹta nìyí Yorùbá èrò Yorùbá ìrònú Yorùbá ìmọ̀ onífọládé ọlá sọ tó sọ pé Yorùbá tá fi ń ronú Yorùbá tá fi ń ro nǹkan ìyẹn ni yorùbá kẹta èdè yorùbá kẹta tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ bí mo ṣe pé ìkòtẹ́milọ́rùn mo fẹ́ bẹ̀ yín tá a bá rí nínú àwọn tó wà níbí tó mọ ọ̀rọ̀ tàbí àpèjúwe mìíràn tá a lè fi lò fún irúfẹ́ yorùbá yìí mo bẹ̀ ẹ má ṣàìfiránṣẹ́ sí mi nígbà tí n bá padà láti sọ̀rọ̀ màá ṣàlàyé oríṣi yorùbá mẹ́tẹ̀ẹ̀ta fún yín ẹ ṣeun. ẹ ṣeun ẹ bá wa pàtẹ́wọ́ fún wọn. mo fẹ́ pe ehm, ìyáàfin adéjùmọ̀ pọfẹsọ káwọn náà fún wa ní ọ̀rọ̀ díẹ̀. ẹ ṣeun atọ́kùn èmi náà fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n gbé ètò yìí kalẹ̀ o torí pé wọ́n kọ́kọ́ fi ààyè gba èdè yorùbá. E nǹkan tó múnú wa dùn gbáà ni nǹkan tó jẹ́ kó jẹ́ kí inú wa dùn ni pé àwọn tí wọ́n ń ṣètò yìí wọ́n gbà yí pé ìbí òjù bí bá a ṣe bẹ́rù òun la bí ọmọ èdè ògèdè lọ o èdè ò sì yàtọ̀ ìlànà ìbánisọ̀rọ̀ ní èdè tó náà pé wọ́n kàn tiẹ̀ kọ́kọ́ rí i pé Yorùbá jẹ́ ọ̀nà ìbánisọ̀rọ̀ tí wọ́n sì fi àyè sílẹ̀ fún agbé òṣùbà ńlá fún wọn mo tún wáá dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n kàn tiẹ̀ fún èmi láǹfààní láti kópa nínú àjọ̀dún aké tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí mo ti kọ́ ẹ̀kọ́ lọ́pọ̀lọpọ̀ láti ìgbà tí ètò tó ti bẹ̀rẹ̀ àkòrí tí wọ́n fẹ́ ká sọ̀rọ̀ lé lórí èdè gẹ̀ẹ́sì náà ti fi ránṣẹ́ sí mi nígbà tí mo yiri ẹ̀ wò ìtumọ̀ tí èmi fún un ó ní pé torí wọ́n ní yorùbá kí n tọ́ ní gẹ̀ẹ́sì yorùbá linguistic vehicle or value system ìgbà tí mo yiri ẹ̀ wò ibi tí èmi túmọ̀ sí ni pé yorùbá irinṣẹ́ tá a fi ń tukọ̀ ẹ̀dá èdè tàbí ètò ìgbàṣàró a sì rí i pé méjèèjì ni méjèèjì ló ń ṣiṣẹ́ fún bó ṣe lè tukọ̀ ẹ̀dá èdè tí èdè yẹn tí ó máa gbòòrò sí lójoojúmọ́ gbogbo ala ti kọ́kọ́ gbọ́ nǹkan tí ọ̀jọ̀gbọ́n Táíwò sọ fún wa wọ́n ní èdè ojoojúmọ́ wà èdè awó wà èdè ọlọ́nà náà wà èdè ewì wà èdè yẹn pé oríṣiríṣi gbogbo ẹ̀ sì ni Yorùbá wa yìí ló ń ṣe lọ́nà míì a tún rí i pé bí Yorùbá ṣe jẹ́ irinṣẹ́ tí a fi ń tukọ̀ ẹ̀dá èdè yẹn torí tá bá ń sọ pé à ń tukọ̀ ẹ̀dá èdè a rí i pé nínú Yorùbá yẹn èdè ó ń bí sí i lójoojúmọ́ ó ń gbèrú sí i lójoojúmọ́ ṣe pé gbogbo èdè ló ní ìhun tiẹ̀ ìhun morphology ìhun síntásì phonology gbogbo ẹ̀ ló wà sẹ̀mátíìkì gbogbo ẹ̀ ló bó ṣe wà nínú èdè gẹ̀ẹ́sì yẹn bẹ́ẹ̀ náà ló wà nínú èdè yorùbá ojoojúmọ́ ni àwọn elédè yìí ni wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lo gbogbo àwọn ìgbésẹ̀ tó wà nínú ìmọ̀ ẹ̀dá èdè yẹn náà fi ń tukọ̀ èdè tuntun lójoojúmọ́ ọ̀pọ̀lọpọ̀ àkànlò èdè tuntun òun ló ti wà nínú èdè Yorùbá lẹ́yìn bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ tí ò sí ń bẹ̀ láyé àtijọ́ gbogbo ẹ̀dá èdè tuntun yẹn àkànlò èdè tuntun tí wọ́n sì ṣẹ̀dá yẹn lórí gbogbo fọ́nrán ìmọ̀ linguistics náà ni gbogbo ẹ̀ dúró lé lórí a máa sọ̀rọ̀ tí ìbéèrè tó bá kàn nígbà tó bá yá nǹkan tó sì wá sọ́kàn mi ní kété tí mo gba ìpè yìí ó ní wípé éèdè. Yorùbá ṣe pàtàkì ó ṣe pàtàkì púpọ̀ o bí èèyàn ò bá rántí gbogbo nǹkan yóò bojú wẹ̀yìn ọdún tá a wà yìí báyìí ọdún tá a wà lọ́wọ́lọ́wọ́ báyìí òun ló pé igba ọdún tí Yorùbá di kíkọ sílẹ̀ ó pé gba lọ́dún tá a wà yìí téèyàn bá wá bojú wẹ̀yìn lọ sí akitiyan bí yorùbá ṣe di kíkọ sílẹ̀ a rí wípé èdè yorùbá yìí ṣe pàtàkì ìdí tó fi di kíkọ sílẹ̀ a lè bẹ̀rẹ̀ sí ní máa ṣàríyànjiyàn pẹ́ o torí pé àwọn òyìnbó afòkúnṣọ̀nà àwọn ni wọ́n kọ́kọ́ ṣe agbátẹrù bí yorùbá bí ó ṣe di kíkọ sílẹ̀ ó nídìí o tí wọ́n fi ṣe àwa tí a bá mọ ìtàn nípa bí yorùbá ṣe di kíkọ sílẹ̀ a mọ̀ yìí pé ọ̀kan lára àwọn ìdí tí wọ́n fi sọ pé yorùbá wọn tí wọ́n ń sọ yìí a mà gbọ́dọ̀ bá wọn wá bí wọ́n ṣe máa kọ́ ó ní kó fẹ́ wàásù wọ́n mú ìrere ọmọlẹ́yìn kristi dé wọ́n sì fẹ́ kí àwọn èèyàn kan gbọ́ wọ́n wá wò pé bá a bá ń sọ èdè fínrìnfín tí ì tì á kò sí bí àwọn èèyàn wọ̀nyí ó ṣe gbọ́ Yorùbá wọ́n ṣe gbọ́ nípa Jésù wa tá a mú wá yìí o kó lè bá a gbọ́ nípa Jésù wa tá a yìí ó di dandan ká kọ́ èdè wọn ká bọ́n ọ kọ́ ká sì fi kọ́ Bíbélì yóò lè rọ̀ wá lọ́rùn láti lè mú Jésù tá à ń polongo tọ̀ wọ́n wá mo ń sọ eléyìí fún wa láti mọ̀ wípé èdè Yorùbá yìí ti wúlò tipẹ́ ṣáájú kéèbó ọmọ àfòkùntọ̀nà tó dé ó ti wúlò nígbà èbó ọmọ àfòkùntọ̀nà sì tún dé torí pé àwùjọ sọ̀rọ̀sọ̀rọ̀ la wá tẹ́lẹ̀ àwọn èèkàn lẹ̀ rẹ́kọ́nú la ní gbogbo nǹkan pátápátá ó la mọ bá a ṣe kọ́ tá a ṣe sọ a sì ti hún mọ́ àwọn lítírẹ́ṣọ̀ alóhùn wa a ti hún mọ́ òwe bàbá mi málàmù wọ́n ti ka oríṣiríṣi nǹkan báyìí tí a yẹ̀ wò gbogbo àwọn nǹkan wa láti kọ sínú ẹ̀ àwa sì mọ bá a ṣe gbégbé ayé wa ṣùgbọ́n àwọn èbó ràn wá lọ́wọ́ wípé ẹ mọ̀ ṣe rẹ́kọ́nú nìkan ẹ̀kọ́ ọlẹ̀ adúpẹ́ lọ́wọ́ wọn fún yín mo kàn ń sọ eléyìí wípé Yorùbá ti wúlò ó ti ṣe pàtàkì mo tún ń padà bọ̀ sórí ọ̀rọ̀ ti ẹ̀dá èdè ẹgẹ́ kí n bọ́ sí pé ó ń gbá ṣàrò a dúpẹ́ pé wọ́n kàn tiẹ̀ kọ́kọ́ fi ẹ rí i pé a ti kọ́kọ́ wo móhùnmáwòrán bá a ṣe kọ́kọ́ dé bàbá wa tó sì bá wa sọ̀rọ̀ nù móhùnmáwòrán yẹn ó ti jẹ́ ká mọ̀ wípé Yorùbá gan o ó tún lè dúró fún àṣà wa ohun tó rọ̀ mọ́ àṣà wa lè rí nínú rẹ̀ a sì ń lo Yorùbá yìí láti gbé àṣà wa ró lọ́kan òjọ̀kan ẹni tó bá wa tá a gbọ́rọ̀ wọn láti máwòmáwòrán wọ́n ti fi àṣà orí kìkìkì. Ki, ki, àti ìtọ́mọ lórúkọ wọ́n ti fi hàn wá bọ́n ṣe ń ṣe láyé àtijọ́ a sì ń ṣe títí di ìsìn oríṣiríṣi àṣà òní Yorùbá ń gbèrò torí náà a rí i pé ìbéèrè tí wọ́n béèrè nínú àkórí tá a fẹ́ yẹ̀wò pé ṣé irinṣẹ́ tá a fi ń tukọ̀ ẹ̀dá èdè ni tàbí pé ìgbà ṣàrò ẹ rí i pé bẹ́ẹ̀ ni bá a ṣe fi ń tukọ̀ ìmọ̀ ẹ̀dá èdè bẹ́ẹ̀ la ṣe fi ń tukọ̀ àṣà lọ́kàn òjọ̀kan ó kọ́kọ́ wá bẹ̀rẹ̀ sí ní wá sí mi lọ́kàn ní ọ̀pọ̀ ìgbà àwọn ènìyàn tó bá ń sọ̀rọ̀ wọ́n ní yorùbá yìí à ó kàn tiẹ̀ ti kú ẹ̀ka tó wọ ọdún á tiẹ̀ kú ni èmi wá sọ pé kò lè kú ó kú tì ta ni ó pa yorùbá ò lè kú kí ló fẹ́ pa á nígbà tá a bá bẹ̀rẹ̀ sí ní wo àwọn bá a ṣe ń lò ní ìsìn ẹ rí i pé yorùbá òun kò lè kú láé láé ṣàmù orin tó bẹ̀rẹ̀ sí ní gbé lọ́kàn mi ní irọ́ ni wọ́n ń pa bá ò lè parun èké ni wọ́n ń pa rọ́rù bá ò lè parun àtẹ́wọ́ labálà a ò mọ ni tó kọ́ ọ́ irọ́ ni wọ́n ń pa yorùbá ò lè parun a mọ̀ sọ̀rọ̀ bó báyìí. ẹ ṣe inú mi dùn láti wà ń bí lónìí nǹkan wà tẹ́ sọ lẹ́ẹ̀kan tó tó tó tó jọ mí lọ́kàn British Library ni mo ti wá wá síbí báyìí lónìí nǹkan kan wà tí mo rí ń bẹ̀ ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ìwé ìròyìn Yorùbá tí wọ́n tẹ̀ jáde ní 1890 a ti ń kọ Yorùbá sílẹ̀ kí àwọn ká tó máa kọ ìtàn ní èdè òyìnbó rárá àwọn èèyàn tó bá dẹ̀ ń gbọ́ ń sìn pé ó oh, um, African writing tó máa ń sọ̀rọ̀ nípa kíkọ kíkọ ìtàn èdè òyìnbó náà máa ń rò wọn mọ̀ pé a ti ní ìtàn a ti ní ìná á padà síbẹ̀ tí màá ti ń padà bọ̀ ẹ má wọlé. <laughs> ẹ jẹ́ kí n jẹ́ kí àǹtí mi Fèyíkẹ́mi ní Ọláyínká káwọn náà fún wa ní ọ̀rọ̀ díẹ̀. ẹ káàsán o ah, ọ̀rọ̀ wo mo wá fẹ́ sọ láàrin àwọn ọ̀jọ̀gbọ́n mẹ́ta báyìí. méjì. Ah, ọ̀jọ̀gbọ́n nìwọ náà ìmọ̀ bíi tí ń tẹ̀ ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n ọpẹ́ ńlá ni fún Elédùmarè tí ó fún wa ní ọjọ́ òní. Yorùbá máa ń sọ wọ́n ní adá ọjọ́ ọjọ́ pé adá àkókò Ọlọ́run jẹ́ kókó ọ̀pọ̀ ló dárò ọjọ́ ẹ̀ báyìí tẹ́ pé fún ìdí kan tàbí òmíì kò ṣeé ṣe ṣùgbọ́n a dúpẹ́ pé eléyìí ó ṣeé ṣe Ọlọ́run sì fún wa ní ọ̀rọ̀ sọ n lè sọ̀rọ̀ púpọ̀ o nítorí pé àwọn ọ̀jọ̀gbọ́n ló wà lọ́tún ló wà lọ́sì alákọ̀ọ́kọ́ ah, náà àdúpẹ́ lọ́wọ́ Elédùmarè lẹ́ẹ̀kejì àdúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n gbé ètò ìkalẹ̀ mo ti máa ń gbọ́ ń pa ẹ̀ ṣùgbọ́n àkọ́kọ́ ni ti máa darapọ̀ mọ́ wọn láti ìjẹta tí a sì ti bẹ̀rẹ̀ mo rí i pé àwa náà Yorùbá ní ìmọ̀ òpin síbì kan ọgbọ́n òsì pin síbì kan ojoojúmọ́ là ń gbọ́n sí ojoojúmọ́ sì là ń kẹ́kọ̀ọ́ sí títí tá a fi wọnú kòtò àmọ̀ náà ni tó mo dúpẹ́ lọ́wọ́ wọn àti àwọn tí wọ́n ṣe agbátẹrù abala tí a wà yìí tí wọ́n ní ká sọ̀rọ̀ nípa èdè Yorùbá ọ̀rọ̀ pọ̀ tí màá sọ torí sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí ṣùgbọ́n ìgbọ́ Yorùbá tó àwọn ọ̀jọ̀gbọ́n méjèèjì o <laughs> ibi tí màá ti bẹ̀rẹ̀ níbi tí ọ̀gá mi àgbà tí wọ́n ti mẹ́nu dúró wípé Yorùbá ò lè parun ṣùgbọ́n kí Yorùbá má bàa parun kí ni àwọn ìgbésẹ̀ tí à ń gbé màá mú níbi orin kan tí wọ́n ní gbogbo wa là lọ́wọ́ ń bẹ gbogbo wa là lọ́wọ́ ń bẹ bí èdè Yorùbá ṣe dà lónìí gbogbo wa là lọ́wọ́ ń bẹ àwùjọ tí a wà ó lọ́wọ́ ń bẹ gẹ́gẹ́ bí òbí a lọ́wọ́ ń bẹ gẹ́gẹ́ bí olùkọ́ a ń bẹ ìjọ Ọlọ́run a ń bẹ ẹ jẹ́ n kọ́kọ́ mú un láti abala ilé bẹ́ẹ̀ bá béèrè orúkọ ọmọ mi nísìn orúkọ òyìnbó ló ń jẹ́ bó bá béèrè a ní charity destiny lọ́vẹ́bù oríṣiríṣi mélòó nù wa ló ń fún àwọn ọmọ wa lórúkọ Yorùbá ńgbà wọn sọ̀rọ̀ lẹ́ǹkan wọn ni mo ní ọmọbìnrin méjì Àǹjọlá Olúwa bẹ́ẹ̀ bá sọ ní Yorùbá fóyìnbó wọn á ní what does it mean màá ṣàlàyé fún wọn pé I am enjoying the glory the wealth, everything of God. Wọ́n bẹ̀ bá ti sọ charity wọ́n lost generation. Bí mo ṣe máa ń wò wọ́n ni ẹ má bínú o. Bí mo ní a máa mú ní ṣísẹ̀ntẹ̀lé. Oríkì ńkọ́ àwa mélòó là ń fún àwọn ọmọ wa lóríkì. Èmi bí mo ṣe jókòó Àdùkẹ́. Àǹjọlá Olúwa olóríkì gbogbo wa la lóríkì mélòó nu wa ló ń fún àwọn ọmọ wa lóríkì ẹ jẹ́ àṣeyàn òní méjì oríkì ìdílé ńkọ́ mélòó nu wa ló tiẹ̀ mú oríkì ìdílé tó ti wá ó yẹ sọ ó yẹ sọ Ògún mògún onírè kí lóríkì tiyín gangan àníkẹ́ ògún ó yẹ mọ́ kí lọ. ẹ bá ń fún wọn látẹ̀wọ́. àníkẹ́ ògún ọmọ ológun mọ̀ṣó bẹ́ẹ̀ ni àgbẹ̀dẹ òrọ̀ bàbà mélòó nínú wa mélòó nínú wa ẹlòmíà ní I don't know what that means tó bá lẹ́lòmíì ẹ̀ṣọ́ ọkọ̀ yìí á ní láíláí ọlọ́run ní jẹ́ kó ń lọ sógun àwọn tó ń jagun náà ń jẹ̀ṣọ́ bó bá lẹ́lòmíì kìíní kan ọ̀kìn á ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣebí it's just a bird bẹ́ẹ̀ ni it's just a bird ṣùgbọ́n wọn ò mọ ìtumọ̀ ẹ̀ táǹkà ó di mẹ́ta báyìí àwọn iléèwé tá à ń fọmọ wa sí ń kọ́ àwọn iléèwé wọn á ní stop speaking vernacular ó mo fi ní gbogbo wa la lọ́wọ́ ń bẹ o iléèwé ńgbà wá wà ń kékeré ah ẹgbàá tá a jẹrè tí ń lọ lọ́kàn yìí léṣù pé bàbá ti so òyìnbó ọ̀pọ̀ tẹ̀ máa ń wò ó pé báwo ni mo ṣe gbọ́ Yorùbá nítorí iléèwé tí mo lọ àwọn Ghanaian ni teachers wa ṣùgbọ́n I had a conflict nígbà mo wà ní kékeré bàbá ti gbọ́ludé òyìnbó ni à ń sọ lóstẹ̀l tí mo ti wá bàbá ti gbọ́ludé ọ̀dọ̀ màmí àgbàlá ti ń sọludé màmí ò gbọ́ wá ń pọ́ léèbù tí n bá délé màá mú fork àti um, spoon àti màá máa fi jẹ àmàlà mọ́mí á ní láíláí kì í ṣe nílé tèmi ló ti fi ṣíbí jọkà ọwọ́ náà fi ń jẹ àmàlà bàbá máa sunkún tí mo fi dàgbà tó yìí mi ò lè jẹ ẹ̀wà tí wọn ò fọbẹ̀ sí um, ẹ̀wà alámúlùkẹ mi ò mọ̀ jẹ mo tiẹ̀ kọ́ kọ́ kọ́ kọ́ mi mọ̀ sí iléèwé òun náà tún ní ṣe àwùjọ tá a wá tún wà ń kọ́ bọ́mọ bá ní mo fẹ́ lọ ṣe Yorùbá nílé ẹ̀kọ́ àwa òbí gan la máa ní Ọlọ́run má jẹ́ babaláwo ló fẹ́ ṣe àbó fẹ́ lọ máa ṣiṣẹ́ yẹ́mkẹ́m ìbéèrè tí wọ́n bínú àbó fẹ́ lọ ṣọkọ olóyún. òótọ́ ọ̀rọ̀ ni bí ìsọkúsọ ló ń rí ọmọ ní òun fẹ́ lọ ṣe Yorùbá a máa bú bú bú bú bú bú pé kí ló fẹ́ fi Yorùbá ṣe ntí ò sí ntí ò sì yé wa ni pé èèpà ń para ẹ̀ ó lóun pajá fún àpẹẹrẹ nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ òwúrọ̀ la wà níbi ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn a mú ìwé lọ sí ilé móhùnmáwòrán MITV nígbà tá a mú táwọn olóyìnbó ń pè ní proposal a náà fẹ́ bẹ̀rẹ̀ ètò Yorùbá láàárọ̀ táwọn olóyìnbó ń pè ní breakfast program nígbà tọ́gà wọn wò báyìí ni ah, ta ni ó wá jókòó ti Yorùbá láàárọ̀ kùtùkùtù ìrègbè ni èdè Yorùbá bó ṣe sọ nìyẹn pé nobody will take you serious a ní ọ̀gá ẹ tiẹ̀ fún wa láǹfààní ẹ jẹ́ a bàbá wa ṣe pọ̀ṣù kan bá àbárẹ́ ni wò wá àsìkò gba wàá mọ̀ lọ́lé wọ́n bá ní ah, wákàtí mẹ́ta kí lẹ fẹ́ fi wákàtí mẹ́ta ṣe lójú ọ̀pọ̀lọpọ̀ tó bá ti jẹ́ Yorùbá tí ò bá ti ń ṣeré orí ìtàgé tí ò ṣe fíìmù wọn ò ka nǹkan kan wípé Yorùbá o ó ní nǹkan tó ní nǹkan ṣe láti ọpọlọ ẹ bá wọn pòfẹ́sọ̀ rẹ̀ bá a ṣe bẹ̀rẹ̀ nìyí kí sì nìdí tá a fi dálẹ̀ a rí pé ọ̀pọ̀lọpọ̀ bàbá bá ń sọ̀rọ̀ òyìnbó òyìnbó òyìnbó gbogbo lẹ́yìn ìròyìn àti àwọn eré àtàwọn ètò kọ̀ọ̀kan lórí rédíò kò sí ètò gbòógì táwọn èèyàn wa ti lè rí ọgbọ́n kọ́ lórí móhùnmáwòrán a máa sọ̀rọ̀ politics a máa sọ̀rọ̀ economy ẹ máa sọ̀rọ̀ ọgbẹ́ ẹ máa sọ̀rọ̀ awo ẹ mú àwọn tí ò gbédè gẹ̀ẹ́sì ẹ kó wọn dání ṣùgbọ́n bó bá ṣe pé ẹ fẹ́ dìbò ni àwọn lẹ́lọ́ọ́ bá àfi tẹ́ bá fẹ́ campaign àwa ni báwo làwọn èèyàn wa bí wọ́n ṣe lè gbọ́ gbogbo ohun tíjọba ń ṣe táwọn náà tí wọ́n fi lè mọ̀ pé bá a ṣe ń sún síwájú ẹ jẹ́ àjọ máa sún síwájú ní èdè Yorùbá bá a ṣe bẹ̀rẹ̀ níyàn sí ògo Ọlọ́run ètò yìí ojoojúmọ́ là ń ṣe o ọjọ́ ajé sí ọjọ́ ẹtì aago méje ṣaago mẹ́sàn-án àmọ́ tí ń ṣe ó pọ́dún mẹ́ẹ̀ẹ́dógún o nǹkan ni kò lè lo oṣù kan ṣùgbọ́n tá a bá jẹ́ kí ọ̀rọ̀ tán sọ́ngbà náà tá a bá jẹ́ kó dá ìrẹ̀wẹ̀sì sí wa lọ́kàn a ní ṣe ọ̀rọ̀ pọ̀ tá a máa sọ ṣùgbọ́n mo kàn ṣe fẹlẹ́ mo fi ṣe aṣọ lójú eégún lẹ́ẹ̀kan sí mo kí wa pé ẹ káàbọ̀. ẹ ṣeun ẹ ṣeun púpọ̀ ma telen solo lẹ́ẹ̀kan eh, nǹkan kan kó sí mi lọ́kàn yìí <laughs> lẹ́ẹ̀kan sí ọmọ ní pé ẹni tó fẹ́ lọ ṣe Yorùbá ní yunifásitì pé kí ló fẹ́ lọ ṣe tó bá lóun fẹ́ lọ ṣe English wọn ní béèrè lọ́wọ́ ẹ̀ tó bá lóun fẹ́ lọ French wọn ní béèrè. ṣùgbọ́n Yorùbá yẹn mọ́mì fẹ́ eh, dá sí. kí ni ìdí tó fi rí bẹ́ẹ̀. ẹ ṣe nǹkan tí mo ṣe fẹ́ dá sí ọ̀rọ̀ yẹn ṣe mọ̀ ibi táwa ti wá nù torí bá a ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń ṣe wọ́n ń ṣe ètò bí wọ́n ṣe gba ọmọ wọlé báyìí sí yunifásitì púpọ̀ nínú yunifásitì àwọn ọmọ wọn sọ bí wọ́n ṣe fẹ́ wọlé. nǹkan tí ìyá wa sọ lẹ́ǹkan òótọ́ ni ní ẹ̀ka ìmọ̀ tó gẹ́ agbo fún iṣẹ́ ọnà èyí tí ẹ mọ̀ sí faculty of arts làwa ń pè ní agbo fún gbogbo tó gẹ mọ́ iṣẹ́ ọnà pátápátá ọmọ mẹ́ẹ̀ẹ́dógún péré bẹ́ẹ̀ ni ohun tí mo mọ̀ ni ọmọ mẹ́ẹ̀ẹ́dógún péré fifteen òun ni ó fi ọwọ́ ara rẹ̀ báyìí ló fi kọ síbẹ̀ yìí pé mo fẹ́ ṣe Yorùbá ọmọ tí ó fẹ́ ṣe iṣẹ́ tó gẹ mọ́ ìbánisọ̀rọ̀ ẹ̀ tí ẹ lè wọn kàn tiẹ̀ níye ètò fẹ́ ṣèdè gẹ̀ẹ́sì wọn ló ń kà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n èdè yorùbá yẹn àwọn ọmọ gan fúnra wọn mò kì í kọ sílẹ̀ páwọn fẹ́ ṣe ìdí tí ó sì fi rí bẹ́ẹ̀ wọ́n sọ àwùjọ wa ní torí pé gẹ́gẹ́ bí akínwùmí ìṣọ̀lá bó ṣe sọ nínú ìwé rẹ̀ tí ó jẹ́ olú ọmọ ó fi òwe kan sí ẹnu Tinubu tí ó jẹ́ olú ẹ̀dá ìtàn bẹ̀ ó ní ohun abínibí kì í wù wọ́n ohun ẹni ẹlẹ́ni ní yàrá a ti rí èdè Yorùbá fín kì í sì ṣẹ̀bi wa náà lọ títí ẹ ẹ ẹ ẹ fàlà sí lọ títí torí ẹ̀bi wa ni ṣùgbọ́n kì í ṣe ẹ̀bi wa lọ títí àwọn èèbò amúnisìn tí wọ́n ti kọ́kọ́ wọnú àwùjọ wa wọ́n ti kọ́kọ́ ogun tó kọ́kọ́ gbé tì wá ni pé wọ́n gba èdè wa lọ́wọ́ wa wọ́n gba àṣà wa lọ́wọ́ wa tó o bá ti sọ Yorùbá fanakula àbí nǹkan náà mọ̀ ọ́ pé kí ni ń gẹ́ fanakula kí ni ń gẹ́ bẹ́ẹ̀ èdè ọ̀gẹ̀dẹ̀ náà ṣùgbọ́n wọ́n ti já kárí èdè tiwa tó jẹ́ àbínibí wa yẹn gẹ́gẹ́ bí fanakula ò gbọ́dọ̀ sọ́nsùkú ìtọ̀ ìbá àmọ́ gbọ̀n kó o fẹ́ tó ara tó o bá ti gbé èbó ò ní lè lọ bá tíṣà wípé mo mọ̀ fẹ́ rè tọ̀ wọ́n sọ lẹ́ẹ̀kan o nínú àwòrán tá a kọ́kọ́ wò ó sì mọ̀ pé tó o bá ti sọ Yorùbá òun bóyá ó san án ta ọ́ lójì ṣé ẹ mọ kán tàyàn lójì ṣé ẹ mọ kán tàyàn lójì wọ́n fáìní rẹ ní gẹ́bẹ́ ó sanwó tanràn sísì tán fún ọ kó o fi gẹun ló bá tún fi sanwó tanràn torí pé o sọ èdè abínibí rẹ torí náà ìmọ̀ọ́ṣẹ́ ọkàn wa gan wọ́n ti wọ́n ti wọ́n ti yí a lórí tí ó fi jẹ́ pé èdè wa àṣà wa kò wù wá mọ́ inú àṣà yẹn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí dàgbà sí ṣe mọ̀ Fẹlá ti sọ o Fẹlá ti kọ́ nínú orin ó ní kòló kòló mẹ́tálítì. ẹ ṣeun ṣe é rí orin Fẹlá òun kò lóhun kò ló tà ń sọ òun kò ì tán o a sọ pé àdòmìnira ni àti ìgbòmìnira nínú àṣà àgbòmìnira nínú èdè àgbòmìnira ní bọ́pọ̀lọ wa gó ṣe ń ṣiṣẹ́ àwọn ọmọ wa ní mú púpọ̀ nú àwọn ọmọ yẹn ló jẹ́ pé ọdún mẹ́fà lòmí ò ní yunifásitì lọ torí nígbà tó o ti mú Yorùbá lákọ̀ọ́kọ́ òun ṣe mọ̀ àwọn mẹ́ẹ̀ẹ́dógún yẹn bóyá ibi tí wọ́n sọ pé ó da òdiwọ̀n tá a fi mú wọn bó ṣe ṣe dáadáa sí ni ẹgẹ́ kí a dúró lórí àádọ́ta tàbí àádọ́ta ó lé márùn-ún láti fi mú ọmọ tí ó wọlé ẹ wàá ṣẹ̀ṣẹ̀ wàá rí ọmọ tó fẹ́ ṣe ìmọ̀ òfin lọ́ọ̀ tó gba seventy three tí ò lè wọlé torí pọ́npọ́n tó ń dù ú á wá ṣẹ̀ṣẹ̀ máa wá bẹ̀bẹ̀ pé ẹ dákun ẹgbàá bọ́mọ ìṣe tó bá kàn tiẹ̀ lè wọlé ẹ̀ kínní ẹ̀ tó bá wá dọdún tí ń bọ̀ yóò yí padà yóò lọ ṣèdè míì ní tí ò lè ṣeé ṣe títí Jésù èdè torí náà àwa òbí àti àwùjọ ojú tá a fi ń wò wọ́n ṣe rí n tán sọ yìí ó bá àwọn òbí tèmi náà mú o kì í ṣe pé mi náà tẹ́ ń wo ìfẹ́ ṣe Yorùbá o ṣùgbọ́n ṣe mọ̀ wípé àwọn àgbà wọ́n ní ibi orí dání sí là á gbé ojoojúmọ́ ni mo sì mọ́ dúpẹ́ lọ́wọ́ ọ̀jọ̀gbọ́n oyèláràn bàbá ẹ mọ̀ wọ́n ẹ mọ̀ wọ́n èmi náà fẹ́ ṣe yorùbá torí pé wọ́n ti ọpọlọ tèmi gan iṣẹ́kíṣẹ́ ní í ṣe nígbà mo wà ń kéke torí àròpá lè fi yorùbá ìṣe nǹkan kan èdè gẹ̀ẹ́sì lówó èmi náà ṣe pé tí n bá sì lè ṣe gẹ̀ẹ́sì ẹ jẹ́ kí n ṣe ìmọ̀ ìtàn ló bá sọ pé ìmọ̀ lè ṣe o mo gba two hundred and thirty four lọ́dún náà lọ́hùn wọ́n ní kọ́tọ̀ fún wọn wà lókè ah náà bá ní kí n wá ṣe yorùbá mo mọ yorùbá o mo mọ yorùbá mo ní àǹfààní láti gé ọ̀kan lára àwọn tí wọ́n fi ṣe àwòta iṣẹ́ tí fáfúnwa tó ń ṣe ṣe pé fáfúnwa gbé ètò kan kalẹ̀ ní ọdún nineteen seventy tí wọ́n ń kọ́ àwa kan ní yorùbá gbogbo iṣẹ́ pátápátá tí wọ́n fi èdè gẹ̀ẹ́sì kọ́ àwọn kan wọn yorùbá náà fi ń kọ́ wa mo wá jẹ́ ọ̀kan lára àwọn tí ó jẹ àǹfààní yẹn tó yorùbá mi láti kékeré báyìí ló ti gbó yéké yéké mo mọ̀ mo sì ṣe nínú jam mo ṣe dáadáa bẹ̀ ṣùgbọ́n torí kan ti ta ọpọlọ ìrú mo rò yí pé kò sí nǹkan tí mo fẹ́ fi yorùbá ṣe mo wá gbà mí sí yorùbá mo wá gba fọ́ọ̀mù mo ní nígbà tí mo lọ ọdún kan pé mi ò fẹ́ ṣe yorùbá mọ́ mo wá mú fọ́ọ̀mù yẹn lọ sí ọ̀dọ̀ ọ̀jọ̀gbọ́n Ṣókí Òyìnláràn ó wá gba fọ́ọ̀mù yẹn lọ́wọ́ mi ó wá wò ó títí ó wò ó ó wò ó wò ó wò fọ́ọ̀mù ó wò èmi tí mo mú fọ́ọ̀mù wá ó wò ó wò rìsọ́ọ̀tì mi tó wà nílẹ̀ ó ní wọ n ò ní jẹ́ kó o lọ ipe torí pé o ò fọkàn sí i torí pò tí ló rò pé ó sá kúrò ń bẹ̀ òun ló ń jẹ́ kó gba bíbíbí tó ń gbà yìí tó o bá fọkàn sí mo mọ̀ pé ó ṣe dáadáa jù báyìí lọ ah, mo dúpẹ́ o tọ́ra àpọ̀ tí wọ́n jẹ́ ká lọ ní ìgbà tá ọdún kejì púpọ̀ nù wa ló sì lọ lọ́dún kẹta ṣùgbọ́n èmi dúró ṣùgbọ́n bí mo ṣe dúró ó pè mí ojoojúmọ́ mò ń dúpẹ́ àṣẹ Yorùbá dùn. torí náà àwa òbí ẹ jẹ́ kí a tún èrò wa pa àwùjọ ẹ jẹ́ ká tún èrò wa pa kò sí nǹkan tí ẹ ń fèdè gẹ̀ẹ́sì ṣe tàbí faransé tàbí jamani tẹ̀lé fèdè yorùbá ṣe. ẹ ṣeun bọ́kẹ́ tó sọ̀rọ̀ mo fẹ́ fi nǹkan kún nǹkan tẹ́ fẹ́ sọ nǹkan kan wà tí mò ń rò lára ìgbà tán ti ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wípé bó ti dẹ̀ jẹ́ pé ehm, àwọn òyìnbó tó kọ́kọ́ wá nǹkan tó ìdí tán fi fún wa ní tán fi bẹ̀rẹ̀ sí kọ Yorùbá sílẹ̀ ni pé wọ́n fẹ́ wọ́n fẹ́ ká di Kristẹni ṣùgbọ́n pẹ̀lú gbogbo yẹn náà wọ́n ti tún fún wa ní ehm, nǹkan tó ń pè ní publishing industry wọ́n bẹ̀rẹ̀ sí tẹ ìwé ní èdè Yorùbá ìgbà tán dẹ̀ lọ tán wọ́n gbé fún àwa àwa ọmọ Nàìjíríà láti máa tẹ̀síwájú ṣùgbọ́n láti ìgbà tán ti lọ wọn gbé fún wa but ok nǹkan tẹ́mi fẹ́ sọ ni pé láti ìgbà tán ti wá lọ àmì ìfagúnwà àti àwọn tí wọ́n tẹ̀ jáde ńgbà yẹn òyìnbó ló ní àwọn iléeṣẹ́ ìtẹ̀wé tán fi gbé èdè wọn jáde kí ló ṣẹlẹ̀ tó jẹ́ pé nígbà tó wá dọ́wọ́ wa gangan gan ni àwa filẹ̀ àti nǹkan mídìí bá tún fẹ́ sọ sí nǹkan tán ti sọ tẹ́lẹ̀. ẹ ṣeun ṣeun ó pàtàkì ká mú ìtàn wọnú nǹkan tá à ń sọ ìtàn Yorùbá nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó ni o. Yorùbá nìkan ni èdè ní Áfíríkà ohun tí mo fẹ́ sọ yo ẹ̀yẹ wo tó jẹ́ pé nígbà tí wọ́n fẹ́ dá sí kíkọ ẹni tó jẹ́ olóòtú wọn tó jẹ́ olùdarí ìgbìmọ̀ tó ṣiṣẹ́ yẹn Yorùbá lòun náà. Bishop Samuel Ajayi Crowder ara wàhálà tá a ní ó ní pé ìtàn náà la máa ń sọ nípa Ajayi Crowder ó ní pé ẹrúkùnrin tó di bíṣọ̀bù gbogbo iṣẹ́ takuntakun yòókù tó gbéṣe kò sẹ́nìkankan tó ń yà sí nílùú yìí àfi ọ̀jọ̀gbọ́n jẹ́ ẹ̀fàdé àjàẹ́ tó fi gbogbo ayé ẹ̀ ṣiṣẹ́ lórí Crowther ṣùgbọ́n iṣẹ́ tó ṣe lórí ẹ̀ kò dàbí ẹni pé àwọn tó fi sílẹ̀ wọ́n ń yà sí wọ́n ń ta sí i ìdí nìyí táwọn èèyàn fi mọ ìdí tí gbogbo èèyàn fi máa ń gbèdì fún bíbélì Yorùbá pé bó ṣe dáa tó màá fún yín ní àpẹẹrẹ kan nínú ẹ̀ àwọn kan tí wọ́n ń pera wọn Yorùbá Crowther ló tà wá fún èbó òun ló sọ èṣù di devil ló sọ èṣù di Satan kò sí tó jọ o tí n bá dẹ̀ ti pàdé wọn màá sọ fún wọn pé bó ló ṣe mọ̀ tán Crowther tó wọn mọ̀ bó ló ṣe mọṣẹ́ tó ṣe tó wọn mọ̀ bó ló ṣe mọ̀ Bíbélì Yorùbá tó wọn ò mọ̀ ìdí rèé o kí làdúrà tó pàtàkì jù nínú kírísítẹ́nì ẹ̀sìn àdúrà olúwa kí ni nígbà tó sọ pé gbà wá lọ́wọ́ kí ni kí ni tí kí wọn ò ṣe fi èṣù síbẹ̀ níbo ni bìlísì ti wá. Si thank you torí pé Crowther jẹ́ n tó mọ àṣà àti ìṣe Yorùbá bó ṣe kéré tó ń gbà tó ń mu lẹ́rú tó bá wọnú Bíbélì nígbà míì wọ́n á lo bìlísì nígbà míì wọ́n á lo èṣù nígbà míì wọ́n á lo sátánì kì í ṣe ohun kan kì í ṣe gbólóhùn kan náà lò. No fésù nínú bíbélì yorùbá torí ara nǹkan tí crowder ṣe tó fi fi hàn bí yorùbá ṣe jẹ́ lọ́kàn tó ó ní pé àwọn nǹkan tó wà nínú bíbélì tó fẹ́ jẹ́ kí àwọn yorùbá lè káràmásìkí mọ́ inú èdè inú àṣà inú ìṣe yorùbá ló ti mú wọn jáde àwọn èdè míì láfíríkà wọn tó bẹ́ẹ̀ ẹ̀ẹ́ okopa bitec akéwì àjọlì ó fẹ́ràn láti máa sọ pé nígbà tán yí bíbélì padà sí èdè òun ìwé johannu bí wọ́n ti bẹ̀rẹ̀ látètè kọ́ ṣe lọ̀rọ̀ wà ẹ ṣeun pé ńgbà tán sọ́dà choli ó sọ pé látètè kọ́ ṣe abuké kan wà. àbùké náà sì wà pẹ̀lú ọlọ́run. ọ̀tọ̀ọ̀tọ̀ ike nìyẹn o ṣùgbọ́n ìdí tí ò ṣe rí bẹ́ẹ̀ ní Yorùbá ni pé eléyìí jẹ́ mọ́ nǹkan tá à ń sọ lénìí nínú Ifá nínú òrìṣà Yorùbá ọ̀rọ̀ kì í ṣe nǹkan tá à ń sọ lásán ọ̀rọ̀ wà nù igi ọ̀rọ̀ jẹ́ gbólóhùn tó bá pọ̀ rẹ́ pé wo ọ̀rọ̀ wà kì í ṣọ̀rọ̀ ta kàn sọ lẹ́nu tó bá sọ pé màá fún yàn gbólóhùn kì í ṣe pé mo kàn fẹ́ sọ nǹkan fún un gbogbo yẹn wà ń bẹ̀ crowther mọ̀ pé ọ̀rọ̀ yàtọ̀ sí gbólóhùn ọ̀rọ̀ yàtọ̀ sí nǹkan tá a fi ń bára wa sọ̀rọ̀ olóbádénú báìbù o. àwọn aláìmọ̀kan ní Bible Society of Nigeria wọ́n ti kọ̀bẹ bọ́ o nígbà tí wọ́n ṣàjọ̀dún wọn bí ọdún mélòó sẹ́yìn wọ́n gbé bíbélì jáde ní Yorùbá àti Gẹ̀ẹ́sì ojúkojú wọ́n ti yí nǹkan padà o nínú ìwé Ezekiel níbi táwọn ògbóni tán ti mú orúkọ wọn nígbà tán ṣe ògbóni tán dá ògbóni lẹ̀ wọ́n ti yògbóni kóònù ẹ̀ o. ìdí tí mo dẹ̀ ṣe ń sọ ilé ni pé ó jẹ mọ́rọ̀ tá à ń sọ lénìí ọ̀rọ̀ wa kì í ṣe pé a kàn ń lo èdè lásán o ó bá àṣà lọ ó bá ìgbàṣàrò lọ àwọn tí wọ́n wá rò pé ògbóni ò kí ń ṣe Yorùbá tàbí nǹkan tí ò dáa ni ó lè ṣe òṣèlú láì ṣògbó ní Yorùbá o ó lè ṣèlú láì ṣòṣùgbó ní Yorùbá o nígbà tó bá yọ̀ yẹn sọ pé ẹ a fẹ́ ṣe ìjọba wa bíi tìbílẹ̀ kí ló ṣẹ́kù ń bẹ́ o ṣùgbọ́n àwọn kò gbédè tí wọ́n ti gba wèrè mẹ́sìn bí màmá yìí ṣe máa sọ wọ́n ti kọ̀ bẹ́ẹ̀ bèdè o ṣùgbọ́n àwa tó yẹ ká mọ̀ ní yunifásitì àkọ́bí ara sí o ara nǹkan tí mo fẹ́ sọ nìyẹn pé hmm, èdè awo ọ̀tọ̀ èdè ojoojúmọ́ ọ̀tọ̀ ṣùgbọ́n èdè ìrò èdè ìtúpalẹ̀ nǹkan èdè tá a máa máa fi ṣàlàyé báyé ṣe rí bá a ṣe wà nú ẹ̀ ìbátan wa pẹ̀lú àwọn nǹkan tó wà nú ayé a kì í ronú gbogbo yẹn ní Yorùbá o nǹkan tá a máa ń ṣe ni pé àárò ní Gẹ̀ẹ́sì àwa yí padà sí Yorùbá kì í ṣe nǹkan kan náà o tá a bá fẹ́ ṣe é ní yorùbá àti inú yorùbá láti mú un lò àti inú yorùbá láti ronú rẹ̀ ó dọ́rẹ́ àwọn atúmọ̀ èdè ta ni o yorùbá àti gẹ̀ẹ́sì gbogbo wọn mo sì ti yẹ gbogbo ẹ̀ wò fínífíní fínífíní tẹ́ bá rí àwọn ọ̀rọ̀ tó wà nínú òyìnbó tí wọ́n yí padà sí Yorùbá ó pọ̀ ju àwọn ọ̀rọ̀ tó wà ní Yorùbá tí wọ́n yí padà sóyìnbó ìyẹn jẹ́ ní púpọ̀ nú àwọn ọ̀rọ̀ tó wà ní òyìnbó sí Yorùbá ni ò sí Yorùbá fún nínú Yorùbá sóyìnbó èmi tí mo sì mèdè díẹ̀ mọ́là ni mi o tí mo sì mọ àwọn nǹkan tí ò sí ń bẹ̀ ó jẹ́ dùn ọkàn fún mi pé àwọn atúmọ̀ èdè míì tá a tún ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí irú ròǹbòrùn ni o ẹ jẹ́ ń dádúró ń ẹ ṣe ọ̀jọ̀gbọ́n mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ sí nǹkan ń pè ní publishing ìtẹ̀wé báwo ló ṣe láti gbẹ̀yìn náà mà ní ìgbà láti sọ̀rọ̀ báwo ló kí ló ṣẹlẹ̀ sí wa láti ìgbà tí àwọn òyìnbó tán wà ní tó yẹ pé àwọn náà ń tẹ̀ ìwé jáde tán ń tẹ̀ ìwé Yorùbá jáde àwọn eh, Akínwùmí Ìṣọ̀lá Ṣóbọ̀ Àròbíodù Fágúnwà Aláwìyé eh, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ló ṣẹlẹ̀ tó jẹ́ pé nísìnyí tẹ́ bá lọ sí ibi ilé ìràwé ẹ̀ lè rí ìwé kankan tí wọ́n ń tẹ̀ jáde lọ́wọ́lọ́wọ́ ní èdè Yorùbá tẹ́ bá rí àwọn tó ti tẹ̀ jáde ní 1960 1970 ló sì ń jáde. Um, kí ló ṣẹlẹ̀ ṣebí àwọn òyìnbó ló wà i mean báwo ló ṣe jẹ́ pé ìgbà tó wá wà lọ́wọ́ wa láti ṣe nǹkan gbà yẹn làwa sún sẹ́yìn àní kí la dẹ̀ lè ṣe láti jẹ́ kí eh, ọjọ́ iwájú yàtọ̀ sí ìta nísìn. kì í kúkú ṣe pé wọn tẹ̀wé jáde ìwé ń jáde o ìwé ń jáde lọ́pọ̀ yanturu ni ojúmọ́ kan ìwé Yorùbá kan ni ṣé ń gbọ́ mi ṣé ẹ rí ọ̀rọ̀ títẹ̀wé tàtẹ́ sọ yìí ọ̀rọ̀ ńlá ni o ọ̀rọ̀ ńlá lẹ̀ dálẹ̀ a ní ìrírí kan pẹ̀lú àwọn ilé ìtẹ̀wé tà èbó tẹ̀ ń sọ tí ní wọ́n wà tẹ́lẹ̀ yìí mọ̀ pé Macmillan àwọn ilé ìtẹ̀wé Evans nǹkan kan tẹ̀ Heinemans nǹkan kan làwọn ilé ìtẹ̀wé tí ẹ ti mẹ́nu bà ibi tí ìṣòro tí àwa kọ́kọ́ rí gẹ́gẹ́ bí àwa tá à ń ṣiṣẹ́ ń pé iṣẹ́ tiwa ni oúnjẹ Yorùbá làwa ń jẹ nínú kọ́ńtà ìwé yìí sì làwa ó ti jẹun ibẹ̀ gan láti rí pé a fẹ́ ṣeṣẹ́ lámẹ̀tọ́ tá a fẹ́ ṣe yìí láìsí ìwé tuntun àbí gbọ̀n bá ti sọ̀rọ̀ Fágúnwà sọ́tọ́tọ́tọ́tọ́ ṣó náà ló tún máa sọ lọ títí Jésù àfidé ni ẹ wò pé ẹ rí i pé ká tó bẹ̀rẹ̀ wọ́n mú wèé traveller kan àbí ó ṣẹ̀ṣẹ̀ jáde ni torí àwọn ìwé yẹn ṣẹ̀ṣẹ̀ jáde àwọn èèyàn wọ́n ń gbé yẹ̀ wò á jẹ́ kí gbogbo ẹ̀kọ́ lè máa ṣe yìgùnyìgùn kó máa dùn kí tẹ̀síwájú wa báwa náà ṣe fẹ́ torí pé nǹkan táwa náà ń ṣe lójoojúmọ́ ni. a kàn déédé rí i pé àwa àwa ṣe rí i pé mo nawọ́ báyìí gbogbo àwa tá a na tí mo nawọ́ sí mo jẹ́ ká dúró fún àwùjọ torí gbogbo ẹ̀dá lérí ìhà tí àwùjọ gan kọ sí kinní yìí o àwọn àwùjọ la kọ́kọ́ fa wàhálà sà nínú ìrírí kékeré tèmi ń rí gẹ́gẹ́ bí olùkọ́ àti gẹ́gẹ́ bí ọ̀kan lára ọmọ ẹgbẹ́ onímọ̀ èdè Yorùbá nílẹ̀ Nàìjíríà ni mo fi fẹ́ sọ nǹkan tí mò ń sọ yìí ó bẹ̀rẹ̀ látòrí pé tọ́mọ bá ń ṣe Yorùbá ṣe ń gbọ́ mi atọ́kùn àti gbogbo lé tọ́mọ bá ń ṣe Yorùbá ní sùkúù gbogbo aláti mọ̀ wípé ní ní iléèwé tó bá ń ṣe nǹkan tó jẹ mọ́ èdè wọ́n á kọ́ abala tèdè tá a mọ̀ sí linguistics aspect àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n á tún kọ́ abala literature wọ́n á kọ́ èyí tó jẹ mọ́ àṣà àbí àwọn òbí o wọ́n á bá gbọ́rùn léegi o wọn ò ní ràwé literature tán bá ní káwọn ọmọ wọn rà wọn ò ní rà o pè níra ṣé ẹ sì mọ̀ yín pé ẹni tó ń tẹ̀wé tà òkòwò ló ń ṣe tá a bá lọ sínú tíọ́rì ìmọ̀ sociology èyí tí ó gẹ̀ ti Robert Escapit nǹkan tó rọ̀ mọ́ iṣẹ́ ìtẹ̀wé òǹkọ̀wé gbogbo ẹ̀ mẹ́ta ni òǹkọ̀wé hmm. òǹtẹ̀wé àti àwọn tó ń kà á wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ni nígbà tí òǹkọ̀wé kọ̀wé tán tí òǹtẹ̀wé tẹ̀ tó kó sórí àtẹ tó rẹ́ ni rà á ọlọ́run má jẹ́ àṣòwò ṣọ́ọ̀tì. ó mo ṣe sọ pé nǹkan táwọn àwùjọ ń dálẹ̀ kì í ṣe kékeré nínú ọ̀rọ̀ yìí tó ní mo rò pé wọ́n ti dánwò wọ́n ti tẹ̀wé mm. gbogbo ibi àká tí wọ́n ń kọ̀wé sí ìwé Yorùbá tó ti tẹ̀ ó kúnlẹ̀ yanturu kò sẹ́ni tó ra èyí tí mo gbọ́ tó bà mí nú jẹ́ kárìnkápọ̀ ọ̀làdẹ̀gẹ̀ òkèdìjì ló kọ kárìnkápọ̀ wọ́n bá ní àti àwọn òwe odúnjọ yẹn o ní ọdún kan o wọ́n bá ọ̀nà ta mákínlá yẹn fáwọn kan èmi ò mọ àwọn yẹn wọ́n kàn bọ́ síbẹ̀ gbogbo òwe Yorùbá tó wà níbẹ̀ wọ́n kàn jó ní. Mm wọ́n jọ wọ́n jọ dà ẹ ní kí ló bà wá nu jẹ́ pé wọ́n ṣe àjò ẹ bá kàn tí ẹ kó kẹ́ ẹ pín sí àwọn iléèwé káàkiri wọ́n máa jò wọ́n jò wọ́n jò gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́ ibi tá a sì ti gbọ́ orísun tó dáa ni mm. torí kan lẹ́nu ọmọ ọdún ìjọ ni mo ti gbọ́ mm. ṣe pé ìwé bàbá rẹ̀ wà ń mm. bẹ̀ torí náà wọ́n láwọn ṣẹ̀ṣẹ̀ ń ṣètò gẹ́gẹ́ bí ẹbí bí àwọn ó ṣe wá wá bó ṣe fẹ́ gbé àwọn ìwé bàbá wọn yẹn jáde ti àwọn tẹlẹ ìbò yẹn kí wá ṣe pé àwa nílé iṣẹ́ tiwa tó jẹ́ oníbò òjé gẹ́gẹ́ bí àbẹ̀rẹ̀pẹ̀rẹ̀ oníbò òjé òun ló tẹ Eh, àwọn òwe eh, rẹ́rẹ́rún hmm. òun ló tẹ àwọn òwe ìṣọ̀lá kan náà hmm. àti àwọn orúkọ àwọn òwe yẹn ò wá sí mi lọ́pọlọ bí mo ṣe wà àwọn náà ń gbìyànjú ṣùgbọ́n ṣùgbọ́n kan tún wà ń bẹ̀ sà hmm. ṣe é tí wàá ń pè ní olè ajíwèé tẹ̀ àwọn olè ajíwèé tẹ̀ ọkọ tí wọ́n ń ṣe fún wọn kì í ṣe kékeré o wọ́n sì sọ ìrírí kan tí mo ní ní ọdún kan ó ti pẹ́ àti tí mò ń sọ àti lé ní ogún ọdún mo fẹ́ lo olú ọmọ tí akínwùmí ìṣọ̀lá kọ fún àwọn akẹ́kọ̀ọ́ mi ìgbà yẹn mo wà ní yunifásitì tó ń gé èkìtì state yunifásitì nísìn ondo state yunifásitì là ń pè láyé ìgbà yẹn mo fẹ́ lòwe yẹn àwọn akẹ́kọ̀ọ́ yẹn wá dá owó fún mi pé kí n bá wọn ra ìwé yẹn bọ̀ mo wá lọ sí oníbòòjé oníbòòjé láwọn ò ní ì àwọn ò ní ẹyọ kan báyìí àwọn ò ní nǹkan tí ẹ mọ nǹkan tó tì mí lọ bẹ̀rẹ̀ mo bá dé bẹ̀rẹ̀ o kì í ṣe pé mo débẹ̀ mo lọ mo fẹ́ ra mo fẹ́ ra olú ọmọ mo fẹ́ ra olú ọmọ wọ́n ní kí n padà wá lọ́la ṣé ẹ rí i wọ́n gbé olú ọmọ jáde fún mi hmm. ṣùgbọ́n gbà tí mo dé ilé tí mo wo olú ọmọ tó tà fún mi àti èmi ní lọ́wọ́ tẹ́lẹ̀ mo rí i pé èyí tí wọ́n dàrọ ni kì í ṣojúlówó pàǹdà ni bí ara àwọn ìpèníjà tí àwọn atẹ̀wétà yẹn ní nìyẹn ìpele tí a wá wà ní ìsìn torí àwọn èèyàn ń tẹ̀wé o bí mo ṣe sọ fún yín wọ́n lójú méjèèjì bí mo ṣe ń sọ lọ́wọ́ ẹ̀ bóyá kan máa jáde títí ọ̀la ìṣòro tá a wá ní báyìí ní ìsìn ni èyí tí ẹ̀yin eléèbó pè ní mushroom publishers. àwọn kálukú ọkàn tẹ̀ ń kọ̀rọ̀ yàrá wọn wọ́n gbé torí tẹ́ ẹ bá bí wọ́n pé kí ló dé ìwé yìí sì dáa ó sì dùn ó gbogbo àwọn pọ̀tán rẹ̀ ó jẹ́ ìtẹ́wọ́gbà ẹ ṣe gbé fún iléeṣẹ́ àtẹ̀wé tà tí ó bá yín kọ́ tó fi ké pé wọ́n á gbé káàkiri ibi tó lè dé. Mm àwọn atẹ̀wétà tí wọ́n fẹ́ ṣòwò hmm. wọ́n mọ ibi tán gbede ah wọ́n á ní kíni wọ́n gbọ́n bá mú owó wá lópin ọdún bóyá ogún náírà náà ní ó jẹ́ royalty mi hmm. èmi ò lè ṣiṣẹ́ fẹ́ni ẹlẹ́ni jẹ hmm. tó náà ìwé ń jáde ṣùgbọ́n àwọn èèyàn ń ṣe nínú nínú nínú kọ̀rọ̀ yàrá wọn ni ìwé kúkú ń jáde ó ń jáde ó ń jáde àwa gan tí a jẹ́ tí a jẹ́ olùkọ́ nínú èdè literature a lè sọ iye ìwé ìtàrọ̀sọ iye ìwé eré onítàn iye ìwé ewì tó wà bí mo ṣe ń sọ̀rọ̀ mi ò lè sọ. so àti jẹ́ káwọn èèyàn máa rí kà àti jẹ́ káwọn èèyàn máa rí ìpèníjà ńlá sì ni mm. torí náà nǹkan tí n bá délé ń wí ń jìṣẹ́. <laughs> ẹ ṣe ẹ ṣe ẹ ṣe púpọ̀ ká tó fún àwọn èèyàn láàyè láti máa béèrè béèrè mo fẹ́ bi àǹtí mi Fèyíkẹ́mi eh, ok um, ok ok ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó fẹ́ sọ. ọ̀rọ̀ lórí à ń tẹ̀wé jáde àtìgbà táwọn eh, aládàá-ńlá tán lọ ohun tí mo sọ pé eh, wọn ò gbà lọ́wọ́ wa àbí kọ́ gbélé wa lọ́wọ́ mm. láyé Crowder ó lẹ́nìkan tó jẹ́ orogún ẹ̀ tó jẹ́ pé òun la yàn láàyò lọ́dọ̀ wa títí dọ̀la orúkọ ẹ̀ ní Henry Townsend orogún burúkú ni Townsend jẹ́ fún Crowder. nígbà tán fẹ́ fi ṣe bishop ó sọ fún ẹni tó jọ̀gá wọn nígbà yẹn Henry Venn pé àwọn dúdú ò ní làákàyè láti di bishop ó ń láyàn láàyò títí dọ̀la àásọ̀tàn ẹrúkùnrin tó di bishop fún Crowther ṣùgbọ́n Townsend la máa pariwo ẹ̀ pé òun ló kọ́ tẹ̀wé ìròyìn jáde you know òun ló ṣe gbá ló ṣàwo lábẹ́kúta ẹ yo òun ló ṣe gbá ló ṣàwo nígbà tí àwọn tán dàbí Townsend tó gbapò nílùú ọba nílẹ̀ Gẹ̀ẹ́sì nígbà tí Henry Venn kú tán àwọn ni ó yọ crowder nípò ẹ̀ àwọn tó wá dàbí tiwọn àwọn náà fi ránṣẹ́ síbí àwọn yẹn náà wá sọ pé James Johnson táwọn á pè ní Holy Johnson àna crowder. okay? bàbá àwọn historian wa eh, onítàn Samuel àwọn náà gbógun tì wọ́n James Johnson sọ pé òun ò ní fi Anglican lẹ̀ ṣùgbọ́n àwọn míì sọ pé kò sí nǹkan tá a ní í ṣe pẹ̀lú yín á lọ dá tiwa ṣe àwọn náà kọ́kọ́ dá African Church sílẹ̀ hmm. gbogbo àwọn yẹn wọn fi iṣẹ́ à ń tẹ̀wé sílẹ̀ ibi tí mò ń bọ̀rọ̀ lọ nìyẹn wọ́n ṣe títí dìgbà tí àwọn Awólọ́wọ̀ tán fi gbàjọba nípínlẹ̀ tá a wà ẹ́ èyí tí mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ nìyẹn wọ́n dẹ̀ náwó gidi lórí à ń tẹ̀wé jáde pàápàá jùlọ fún àwọn ilé ẹ̀kọ́ ó máa ń dàbí ẹnpa máa ń gbàgbé ìtàn bàbá Fálétí kúkú kọ́ ló fọ̀run kẹ́ ẹ òun ló ṣe olórí ẹ̀yà ìjọba ńgbà yẹn tó ń ṣe nǹkan lórí ìwé akẹ́kọ̀ọ́ àtẹ̀jáde akẹ́kọ̀ọ́ ìgbà yẹn ló fi dá àwòrẹ́rìn club sílẹ̀ àwòrẹ́rìn tún wá ní àtẹ̀jáde tó jẹ́ pé gbà tí gbogbo wa wà ní primary nípa ìyàmọ́rí. Mm-hmm gbogbo àlà ń kà á àwòrẹ́rìn ló gbé mi dórí tẹlifíṣàn ní 1966 àwòrẹ́rìn ló gbé mi dórí rédíò ní 1966 WNTV WMBS. tá a máa ń lọ ṣe dìbéètì jiyàn aṣọ ìbílẹ̀ wa yẹ wá aṣọ òyìnbó lọ èmi rẹ̀ lẹ́nìí yọ. kí ni mo ṣe ń sọ̀tàn yìí àwọn karamba ní sójà bá bọ́ sórí àlééfà àwọn ní ọ̀dà gbogbo ẹ̀rú o gbogbo àwọn iléeṣẹ́ tán ti ń ṣe gbogbo àwọn nǹkan tí mo sọ yìí kò sí kankan nu wọn tó yẹ ìjọba sójà o kì í ṣe yunifásitì nìkan náà lù pa o kì í ṣe ìjọba nìkan náà lù pa o. Mm gbogbo àwọn iléeṣẹ́ àṣà àwọn iléeṣẹ́ táwọn Awólọ́wọ̀ dá sílẹ̀ Yorùbá History Scheme tí bí ò bá kú ṣe olórí ẹ̀ tó ń jẹ́ kí gbogbo àwọn tó bá fẹ́ ṣe ìmọ̀ ìtàn kí gbogbo wọn lọ ṣèwádìí àdúgbò wọn ilé wọn oko wọn tí wọ́n fi ń kó gbogbo ìmọ̀ yìí jọ níbàdàn ni o nífẹ̀ẹ́ ni o láyé ìgbà yẹn gbogbo ẹ̀ làwọn sójà ń run o tá a bá fẹ́ sọ̀tàn yìí a sọ tàwọn amúnisìn tí wọ́n wá tẹ́lẹ̀ àwọn òyìnbó ṣùgbọ́n a tún wá sọ tàwọn èèyàn wa tí wọ́n járun gún ká lè mọ ibi tá a ti bẹ̀rẹ̀ bá a ṣe wá ojútùú sí wàhálà yìí ẹ ṣeun ẹ ṣeun so mo fẹ́ kẹ́ kẹ́ bá wa ṣe parí ẹ̀ ká tó béèrè ká tó fáwọn èèyàn láyè láti máa béèrè béèrè ká tó mo fẹ́ béèrè lọ́wọ́ yín sìn mo mọ̀ pé yìí ń ṣe ètò tẹ́ sọ níbẹ̀rẹ̀ tí ẹ fi ń kọ́ àwọn ọmọ òde òní ní èdè Yorùbá kí ni ìhun kan tẹ́ ẹ ti rí nípa báwọn ọmọ ṣe ń wá sọ́dọ̀ yín báwo làwọn òbí ṣe ń báwo náà ṣe ń kọbi ara sí iṣẹ́ tẹ̀ ń ṣe àti pé kí ni èròǹgbà tẹ̀yìn nípa bí ọjọ́ ọ̀la wa ṣe máa rí nípa nǹkan tẹ́ ti rí lára àwọn ọmọ kékeré tó ń wá sọ́dọ̀ yín báyìí. ẹ ṣeun atọ́kùn gẹ́gẹ́ bí mo ti sọ níbẹ̀rẹ̀ pé iṣẹ́ pọ̀ púpọ̀ lọ́wọ́ wa lára àwọn tí a tún dẹ̀ bí rù ó ní àwọn ìjọ ọlọ́run ìjọ ẹlẹ́sìn mi ò fẹ́ dárúkọ ọ̀pọ̀ wa Yorùbá ni wá ṣùgbọ́n bàbá wàásù èbó làmọ̀ wàásù á tún wá ní ẹni tí ó mọ̀ ṣe ògbìfọ̀ fún wa lẹ́gbẹ̀ẹ́ mo rántí ijọ́ kan tí kan lára àwọn bàbá wa tán ní èèyàn kan ní leukemia nígbà tí ògbìfọ̀ tí ó sọ ó ló ní àìsàn ike lẹ́yìn ngbò ya bàbá ní mo ní leukemia ó ní ike náà ló ń jẹ́bẹ̀ bàbá ṣẹ̀ṣẹ̀ wá ní jẹjẹrẹ inú ẹ̀jẹ̀ ńgbà ẹ mọ̀ bẹ́ẹ̀ kí ló dé tẹ́ ẹ ṣe ń sọ léèbù ọ̀pọ̀ wa tá bá ń gbàdúrà nílé èdè wo la fi ń gbàdúrà táwọn olóyìnbó ń pè ní family altar di ọ̀la tí ìyá mi bá la go aago mẹ́fà láàárọ̀ aago mẹ́sàn-án lálẹ́ orin yorùbá ni orin inú ìwé gbogbo wa la mọ̀ lórí àìtí ẹ̀kú òwe mọ́ àìmọye sáàmù tá a kọ́ ń kékeré ní èdè yorùbá mélòó nu wa ló ń kà mélòó làwọn ọmọ wa gbọ́ mélòó nu wa ló tiẹ̀ ní bíbélì mímọ́ nínú ilé tí òṣèré ipad ní gbogbo báìbù wa wà ẹ jẹ́ amúyùn sẹ́gbẹ̀ẹ́ kan tó lára àwọn nǹkan tí mo fi máa ń kọ́ àwọn òbí òun nìyẹn wọ́n máa ń pè wá ní ọmọlúàbí mélòó nu wa ló ní àṣà ọmọlúàbí bàbá jí làárọ̀ á kúnlẹ̀ lóbìnrin ọkùnrin á dọ̀bálẹ̀ ó tiẹ̀ máa ń bí mi inú gbà míì tọmọ bá fẹ́ kí wa ẹ bá bá bá má ṣe yọnu má ṣe yọnu ẹ jẹ́ ó ṣe yọnu ẹ ń kọ́ ni ara ẹ̀kọ́ tá à ń kọ́ wọn nìyẹn kọ́mọkùnrin bá rí àgbàlagbà yóò dọ̀bálẹ̀ ni tọmọbìnrin bá rágbàlagbà yóò kúnlẹ̀ ni ayé sọ fún wọn kó má ṣèyọnu ẹ má bà wọ́n jẹ́ lára àwọn ìrírí tí mo rí nígbà tí mò ń kó àwọn ọmọdé yìí nínú orin a máa kọ́ wọn lórin nígbà tí bàbá wa ń kọ àjálẹ̀ nǹkan wọ́n ní bí bàtà dídòjé ẹ bèrè lọ́wọ́ àwọn ọmọ ọ̀sìn pé kí ló ń jẹ́ dòjé mélòó nu wọn ló mọ ohun tó ń jẹ́ dòjé ṣùgbọ́n mo máa ń fi àwọn ohun tá à ń rí láwùjọ tá à ń rí lójoojúmọ́ mo máa fi ń kọ́ àwọn ọmọ mo fẹ́ràn ọmọdé púpọ̀ o mo sì máa ń sọ fọ́lọ́hún ọlọ́hún oṣòjóró ni o bí bá ṣe bẹ́ẹ̀ bí bá bí dọ́sìn ni ẹ̀kọ́ sì bí mi pé mo yẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ni níbi mo fẹ́ràn ọmọdé dé ṣùgbọ́n mo máa ń lo àwọn nǹkan tá à ń rí láwùjọ a fún ajá bí bàtà ó yá o bàtà ẹ jẹ́ akọrin fún bàtà wa o á dìde á wà yàn bí ológun bàtà mi á dún kó kó ká bí n bá kàwé mi bàtà mi á dún kó ó yá ẹ fọwọ́ kan bàtà yín wọ́n tún fọwọ́ kan tó bá dọ̀la tẹ bá ní go and bring your shoe wọn á nínú bàtà ní tíṣà wa sọ pé ká máa pè wọn á tún kọrin fún bàtà wọn. di Dodo mélòó nu yín ni máa ń jẹ dodo èmi kí lẹ máa ń fi dodo jẹ o a máa fi ń jẹ rice a máa fi ń jẹ wà die. e ejò ẹ ẹyẹ ó yẹ ẹjẹ akọrin yẹ o ẹ lè ṣiṣẹ́ ẹyẹ a tún náwó báyìí a tún jó a yan lọ a yan bọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú orin mo kọ́ àwọn ọmọ ní èdè Yorùbá. eré orí ìtàgé eré oníṣe wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan nípa àwọn òwe Yorùbá inú mi sì dùn pé táwọn èèyàn bá máa sọ àṣàkẹ́ ó lè kú ọ̀pọ̀ àwọn èèyàn wọn kàwé ó lè kú rí àfìgbà tí sinimá ó lè kú jáde olóògbé ọ̀jọ̀gbọ́n akínwùmí ṣọlá gan sọ wọ́n ní ah bí Yorùbá bá ní òkú ajá ó jẹ́ ẹ̀kọ́ jẹ ayé ẹ lọ sinimá ó lè kú òun ló ṣe bẹ́ẹ̀ fún ìwé ó lè kú torí ọ̀pọ̀lọpọ̀ tí ó rí sinimá yìí wọ́n lọ wọ́n lọ ra ìwé eléyìí wá jẹ́ ìpèníjà fún àwa òǹkọ̀tàn àwọn onísinimá àwọn eléré orí ìtàgé ara àwọn òwe tá a ti kà sẹ́yìn kékeré ẹkùn oríṣiríṣi àwọn òwe wọ́n rò pé wéèrè ni oríṣiríṣi kékeré báyìí lèmi ti ka àwọn òwe yorùbá yìí bá àti ẹ̀ṣẹ̀ yorùbá ń sùkù wọ́n bí má ti wálé mọ́mí ó lago àdúà lago mẹ́fà láàárọ̀ á kàwé á ka orin inú ìwé á ka ìbíbélì mímọ́ bí mo ṣe mọ yorùbá kọ tí mo ṣe mọ yorùbá kà nìyẹn mi ò ṣe yorùbá ń sùkù rárá rárá sáyẹ̀nsì ni mo ṣe dé yunifásitì ṣùgbọ́n mo wò pé kíní ń lọ rèé bá a bá tètè gbà mú a kàn mọ juwọ́ sí ni pẹ̀lú àwọn ọmọ àwọn òbí bá a ṣe ń ṣe class fáwọn ọmọ kéékèèké ẹ̀gbọ́n mi ọ̀gbẹ́ni Akeem Lasisi àwọn náà lè sọ fún mi wọ́n lè sọ fún wa nípa ẹ̀ bá a ṣe ní class fáwọn ọmọ kéékèèké bẹ́ẹ̀ náà la ní kíláàsì fáwọn òbí ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wọn mọ̀ pé àwọn nǹkan táwọn ń ṣe ò dáa ẹlòmíà ní àwọn ò kà sí nǹkan tí ò dáa pé ké pé modern world la wà lóòótọ́ ni modern world ni ṣùgbọ́n Ọlọ́run má jẹ́ ká rí wàhálà mo rántí ìgbà kan èmi àti Àǹjọlá lọ sí London ó sì kéré fún ìgbà àkọ́kọ́ ó rí double decker a wá gòkè a ṣeré wá sàlẹ̀ a yẹ̀ wá sàlẹ̀. Hmm wọ́n dẹ̀ ti kọ́ síbẹ̀ pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ ìwọ wọn ò mú gẹ́gẹ́ bí òbí o mi ò tiẹ̀ wò ó mi ò kọjú sí i mo wá ń sọ mo ń sọ mo wo báyìí ṣùgbọ́n òun wà báyìí mo ní orí èrè ó bì o bó o bá eré bọ́ tó o fara pa ìtù lù àlùbọ́mi ẹnu ni mi ò kúkú kọjú sí i wọ ló wájú kò sẹ́gbẹ̀ẹ́ mi òyìnbó kan wá ń bí mi pé did you threaten her mo ní no I only told her that she should continue enjoying herself. Ngbà ta sọ̀kalẹ̀, ara ẹ̀ wọ̀ ṣì ń dúró ti mọ̀ pé ìyún lè kan náà ni. Tí mi bá sọ fún léde Yorùbá, bí n bá sọ léèbò, òyìnbá ni mò ń threatening ọmọdé, máa fọlọ́pàá mú mi. Ẹ dákun ẹ̀yin òbí, ẹ jẹ́ a máa sọ èdè abínibí sí àwọn ọmọ wa. Ẹ ṣeun, ẹ ṣeun púpọ̀. A ṣì ní àsìkò díẹ̀ so. mo fẹ́ ká àwọn tó bá kan béèrè tá ti gba ìbéèrè yìí tán wa so ìkíní a máa kọ́lẹ̀ a gba ìbéèrè bíi mẹ́rin wọ́n á dáhùn àtúnpadà sí àárín ẹnì kíní ní alápọ̀ ọ̀tún ẹnì kejì ọ̀gá ọlá ní òkè àwọn <laughs> ẹnì karùn-ún nìyẹn <laughs> ok. ẹ kúrò lẹ́ o ẹ̀yin bàbá wa. ẹ sọ orúkọ yín kẹ̀dẹ̀ béèrè kíákíá. orúkọ mi Jáládé tọ́ Ìbòlúwa Tóyìn. ìbéèrè mi àkọ́kọ́ ni pé ọ̀jọ̀gbọ́n Farouk Perogi ó gbé nǹkan dìde lásìkò yìí ó ní Yorùbá etymology ẹ̀ gangan ipe yáàrìbá ló ti jáde. irọ́ ló <laughs> <laughs> n tí mo fẹ́ kẹ́ ẹ yànnàná gangan nìyẹn àti pé ehm, ìyẹn ìkíní ìkejì jẹ́ pé mo fẹ́ ká tún rọ̀ wá pé ká ká ká jẹ́ káwọn èèyàn mọ̀ pé Yorùbá ti kú òun tá à ń fọwọ́ bò mọ́lẹ̀ pàápàá jùlọ n mo fi sọ bẹ́ẹ̀ ni pé ó ní kinní kan tó ṣẹlẹ̀ ńjọ́ kan mo rẹ́ nìkan mo dá àwùjọ kan mo wá rẹ́ nìkan tó yẹ pé ó kọlà mo ní mo tiẹ̀ ti rí ẹni tí mo fojú jọ nígbà tí mo wá ní kí n bẹ́ẹ̀ nìyí sọ̀rọ̀ mo bá ní bọ̀dá mi ẹ ǹlẹ́ ẹ kú déédéé wòyí ẹ mo kò what confirmation do you want to make say you want to wọ́n òyìnbó tèmi gan fẹ́ jìnnà ju ti ẹni yìí lọ so lábẹ́ bẹ́ẹ̀ àti n tó tún wá ṣẹlẹ̀ ni pé n tí mo wá rí ń tèmi pé Yorùbá dáa ká tún kọ yóò tún máa ran àwọn èdè mìíràn lọ́wọ́ fún àpẹẹrẹ ńgbà tí mo fẹ́ wádìí ìtumọ̀ pajápajá àbí join join ẹnìkan á béèrè pé what's happening to you mo ní hmm, my body is just ó wá pẹ́ kí n tó mọ̀ pé pins and needles àti paraphernalia ló ń jẹ́ ṣeun. ẹ ọkọ ọlá ni ẹnìkejì kẹjọ dọdọ wọn kí ni yàrìbá tá gbogbo yẹn ń sọ lórí íńtánẹ́ẹ̀tì ó ti sú mi o everybody ó máa sọ pé kọ́lá kí ló ní láti sọ sí kinní àwọn haúsá tí mo ti bèrè lọ́wọ́ ẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ yàrìbá ní èdè haúsá Eh, ìtàn bí yorùbá bí èdè bí yorùbá ṣe jẹ́ eh, orúkọ tá a lò ń sìn ó ti wá láti ọdún tó lọ ọdún tó sẹ́yìn àìmọye oríṣiríṣi theory làwọn èèyàn ní nípa bí eh, ọ̀rọ̀ yẹn ṣe wá tí mo tí mo rí pé make tí ó tó tó tó jọjú fèmí tó mọ́gbọ́n wá fèmí ni wípé yàrá ọba àwọn kan pè wọ́n yàrá ọba àwọn tó ní ọba gẹ́gẹ́ bí you know. Um, prof náà sọ̀rọ̀ nípa tiwọn and eh, ìgbà tó yá àwọn yẹn yàrí yorùbá yàrí bá whatever nǹkan tá à ń pera wa káàrọ̀ òjìrè là ń pera wa ṣùgbọ́n ìgbà tó yá a pinnu pé a máa pera wa ní yorùbá kò sí nǹkan tó ní wàhálà ń bẹ eh, mi ò ní mi ò ní wàhálà pẹ̀lú yorùbá gẹ́gẹ́ bí orúkọ but jẹ́ kí professor. Eh, ìgbà mo jí láàárọ̀ yìí mo yẹ̀wé wò ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ó ti kọ àpilẹ̀kọ kan tó jáde nu PM News láàárọ̀ yìí lórí ọ̀rọ̀ yìí gan ẹ lọ kà. ẹ ṣe ọkọ ọlá ẹ ṣe o kúrọ̀lẹ́ ìmọ̀ tẹ́ ti fún wa lẹ́ni mo gbádùn ẹ̀ gan ni mo sì fẹ́ fi ọ̀rọ̀ díẹ̀ kún nǹkan tí pòfẹ́sọ̀ bá wa sọ lẹ́ẹ̀kan nípa oríṣiríṣi Yorùbá tó wà nígbà tí mo gba iṣẹ́ ní ìpínlẹ̀ Ògùn Eh, mo ń bójútó ètò ìlera níbẹ̀ nígbà tó ń fẹ́ fún mi níṣẹ́ yẹn wọ́n bá má fún mi gómìnà béèrè lọ́wọ́ mi ní báwo ló ṣe máa bá àwọn tó wà ní àwọn abúlé sọ̀rọ̀ gẹ̀ẹ́sì láti sọ ní íńtàbù yẹn títí débẹ̀ yẹn mo ní àmúni mo gbọ́ yorùbá ó ní yà sọ yorùbá fún mi títí mo fi sọ yorùbá fún kò tí gbà pé mo lè wá ṣe iṣẹ́ yẹn òótọ́ dẹ̀ ni wọ́n sọ nígbà tí n bá ètò ìlera yàtọ̀ sí àwọn mi torí àwọn èèyàn ò lè yan láti eh, nínú àwọn abúlé ilẹ̀ láti lọ máa bá sọ̀rọ̀ kì í ṣe bíi ministry of eh, commerce àbí industry èèyàn òun láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn tó ń gbé ní àwọn abúlé tá a bá fẹ́ ṣe àwọn eh, ilé àwòsàn ehm, alábọ́dé so wọ́n máa ń sùn lọ ni tí n bá dìde tí n bá ń ka speech yẹn wọ́n máa ń sùn lọ ni tí n bá débẹ̀ wọ́n sì máa ń fún wa ní ẹni tó máa yí sí yorùbá so wọ́n á sùn lọ tẹ̀mí bá ń sọ̀rọ̀ tí wọ́n wá fẹ́ yí sí yorùbá gbogbo wọn á jí wọn máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu tó tó wá sú mi mo dẹ̀ ní pé èmi náà gbọ́ yorùbá so mo ní pé kí ni àwa báyìí èmi náà bá yí tèmi sí yorùbá gbogbo wọn jí wọn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ but òfo náà ló sì já sí because nǹkan tó ń gbọ́ ni pé òyìnbó sọ yorùbá <laughs> wọn ò gbọ́ mẹ́sẹ̀gì mi so. Uh, ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé nǹkan tá à ń sọ lé ó pàtàkì gan ni pé báwo la ṣe máa jẹ́ kí ọ̀rọ̀ Yorùbá kó kí àwọn gbogbo àwọn ọmọdé kan máa gbọ́ ó ṣe pàtàkì pé gbogbo wọn íńtánẹ́ẹ̀tì náà wà lénìí so bóyá kẹ́ lè sọ fún àwọn nǹkan tẹ̀ ń ṣe lórí íńtánẹ́ẹ̀tì tá a lè fi lọ àwọn ọmọ kan máa lò ó torí social media náà ló ń ló ń ló ń ba yí gbogbo ọjọ́ ẹjọ́ ẹ jẹ́ ká ẹ ṣe ẹ ṣe ẹ jẹ́ ká Um, yeah. tó wọṣọ pupa yẹn ni o. nǹkan kan wà tí wọ́n sọ ní ọdún tó kọjá gbàtà ṣe kínní um, Dr. Adégbọlá wọ́n ní pé um, ẹbí dókítà pé kí ni ìyàtọ̀ tó wà láàrin títa ríro um, àti ó ń wì mí ó ń ta mí ó ń ro mí ní èdè òyìnbó ẹ̀ lè sọ ìyàtọ̀ láàrin àwọn kínní so you know ẹ tẹ bá fẹ́ tẹ bá fẹ́ ṣe ètò ìlera tẹ mọ nǹkan tí ẹni tó ń bá yín sọ̀rọ̀ ń sọ báà lè ṣe fẹ́ fún ní nǹkan tó tó nílò. ẹ ká sàn. ẹ ká sàn. you please permit me to speak in English. orúkọ yín no problem if you want to. Yeah. Kausar, that's my name. So I just wanted to ask um, because it's often said that African history didn't start until when the Europeans came in and started, started to document our history. It's a lie, yeah, but yeah, they try to sell that narrative most times. And uh, we all know that um, before the white people came to start documenting our history for us, we had like ways we documented our history. like in ancient times, in the Egyptian hieroglyphs, mm -hmm. how they used to like document history, and the NCBD in Igbo mm -hmm. land. So I want to know that beyond the oral history in Yoruba land, was there a way that we used to write history? And uh, the second question is, um, Yoruba, the way they borrow other languages. I, I, I asked the question uh, one time about this particular word, uh, alubasa. I know it's Hausa. Mm -hmm. So I want to know if um, Yoruba, you know, you, we borrowed it from Hausa people, mm -hmm. and then Yoruba people call it alubasa. Mm -hmm. So I want to know if there, um, that word onion has its own word in Yoruba, and if there are other words like that that um, Yoruba people don't actually have. I guess it would determine. It would depend on whether the the plant itself existed in the environment. Yeah. That's what I would. Oh, think. Oh, okay. Yeah, yeah. Into alayin wen, into what you do yen. Yes. Orúkọ yín àti. Ẹ káàsán, orúkọ mi ni Kúnlé. Um, mo ní àfikún kan tó fẹ́ ṣe, mo dẹ̀ tún ní ìbéèrè. Ẹ jẹ́ kó ṣe kíákíá. Ok, àfikún mi ni pé a rí pé nínú orúkọ Yorùbá tẹ́gbẹ́ tí a bá pàdé ń ta nínú orúkọ tí èèyàn máa ń jẹ́ ọmọ Yorùbá a lè mọ ìlú tó ti wá fún àpẹẹrẹ èèyàn tó ń jẹ́ àwọn orúkọ bíi Ṣóyínká Ṣólànkẹ́ láti pé ọmọ Ẹ̀gbá ni wọ́n dẹ́ni àwọn tó ń jẹ́ bíi Akínkóòtù Akínkiri kan láti pé Oǹdó làwọn yẹn ti wá so orúkọ Yorùbá ó máa jẹ́ kí a mọ ibi tó ní kálukú ti wá ìbéèrè mi wá ni pé kí ni àwọn torí ní àyè ìsinmi àwọn àrí pé bí ọ̀jọ̀gbọ́n ṣe sọ lẹ́kọ̀ọ́ ni pé ìsìn charity gbogbo àwọn orúkọ tá à ń jẹ́ ìsìn yẹn kí wá ní àwọn nǹkan tí ó fà á like àwọn ìdí tí ó fa ìfàsẹ́yìn nínú ìdí báyìí ń jẹ́ orúkọ láyé èdè òní àti pé ọ̀nà wo la fi lè jẹ́ kí àwọn nǹkan bẹ́ẹ̀ má wáyé mọ́. Ayọ̀. Um, orúkọ mi ni Ayọ̀bámi. Ah. Um, Oh, after Ayọ̀ tí wọ́n sọ. After Ayọ̀, you, you get it. We just take all the Ayọ̀ questions. Point. Um, ìbéèrè tí mo fẹ́ béèrè tá wo ede yoruba oríṣiríṣi ẹ̀ka ló wà ìjẹ̀ṣà lèmi uh, ìyá tó bí màmá mi wọn ò tiẹ̀ sọ Yorùbá rárá tẹ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ ìjẹ̀ṣà lè bá wọn sọ. Hmm. mo wá ń rò lẹ́nujọ́ mẹ́ta yìí pé ṣé àwọn èèyàn wà tó ti ń ṣe ìwádìí nínú bóyá ìjẹ̀ṣà hmm. ẹ̀gbá ni o hmm. ìjẹ̀bú ni o àbí èdè oríṣiríṣi bóyá Èkìtì ni mo fẹ́ mọ̀ bóyá àwọn èèyàn kan ṣì wà tó ń ṣèwádìí tó ń ṣèwé jáde nínú hmm. àwọn èdè yẹn ẹ ṣe. ayọ̀ iwájú. orúkọ mi ni ayọ̀délé ọlọ́fintúadé mi lè ṣẹ̀rẹ̀ ọmọ lọ́kọ̀ hmm. <laughs> ọmọ ká fọwọ́ wà ká fàyà wà ẹ má yẹ kí n continue. ẹ ẹ àwọn ìbéèrè mi pín sí bí ọ̀nà mẹ́ta gbogbo ẹ̀ sì rèé ó jẹ mọ́ra wọn nǹkan tí wọ́n kọ́ fẹ́ béèrè nípa lùkúmì. Eh, èyí tí wọ́n fi ń kọ eh, arábìkì tí àwọn yorùbá tó ń fi ń kọ nǹkan kí ó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ sí í kọ́ ní bí èdè òyìnbó ìkan kejì ni bí àwa ṣe ṣe nítorí ẹ̀ ń sọ̀rọ̀ pa publishing wípé wọ́n kọ ìwé yorùbá èmi àtọmọ mi oko là ń gbé nìbàdàn ìlú èwe oko sì ló ń lọ ọmọ mi sì gbọ́ yorùbá ju gbogbo ẹ̀yin tẹ́jọ́ kò sórí ibi lọ bó bá fi ìbàdàn bó bá bẹ̀rẹ̀ ìbàdàn báyìí <laughs> so um, ó wá jẹ́ ìwé tí wọ́n máa ń ní kán kà wá ní iléèwé gbogbo àwọn òwe yẹn tí wọ́n bá ti ní kán ra èmi mọ́ ń kà nítorí ẹ̀ lè kọ́ mọ́ mi nǹkan kúkọ́ wọ́n wá sì ti gbedele lábàárí Johnson ọmọ tí ń lọ ìlú èbò àti Johnson ọmọ tó lọ sóko ó wá di wípé àwọn òwe mi kò tiẹ̀ yé mi bóyá kírísítẹ́nì wọ́n ń kọ́ wọn ni o bóyá yorùbá ni o kò tiẹ̀ yé mi nítorí nǹkan táwọn yorùbá bá ń sọ ìtàn wọn sọ pé ìtàn èèyàn kan burúkú èèyàn kan èèyàn kan gidi ni bí jàpá bá lọ wọn ò ní wọn mú jàpá pé ó lọ jí oúnjẹ ajá jẹ ajá ni ó mú jàpá lọ jalè àwọn yorùbá ò ní sọ pé ajá tó mú lọ original ló jalè wọn ò ìjàpá ló yin wọn mú àwọn kìnìyẹn wọn sì máa ń jẹ́ kéèyàn ronú morality ẹ mọ̀ bínú mi morality yorùbá then the final one ni ọ̀rọ̀ bí wọ́n ṣe máa ń kọ àwọn obìnrin nínú àwọn òwe nítorí àwọn ìyá mi wọ́n sọ pé wà àwọn ìwé pọ̀ gan èmi gan ti try láti kà wọ́n kò ṣeé kà nítorí bí mo ṣe máa ń rí níṣẹ́ ní inú kọ̀ mọ́ bí mi wípé ah, ah ṣé ìlú ìkọlẹ̀ fún ṣe tí wọ́n wà ní ìlú ìkọlẹ̀ fún pọ̀rọ̀ yìí wà ní èwo ìkílẹ̀ wá ń kọ ìlú ìkọ́ni ìyá ìyá mi dàgbà sí ni kílẹ̀ wá ń kọ bí ipa àwọn obìnrin ò tiẹ̀ bẹ́ẹ̀ náà ni lórí aléyélujára tí máa nǹkan débẹ̀ tó ní táwọn obìnrin bá fẹ́ wọ ìlẹ̀kẹ̀ nígbà ilé ayé àtijọ́ àwọn ọkọ wọn máa ń wọ̀ fún àwọ̀ lọ yàrá ọkọ wọn nìkan ni mo rí mo ní àwọn ọmọ kéékèèké náà tó ń wọ lẹ́gbẹ̀ẹ́ títì inú yàrá wọn wọ̀ lọ nítorí bí wọ́n ṣe ń ṣe gbogbo kínní bọ́n bá máa sọ Yorùbá ọ̀rọ̀ yìí ò tiẹ̀ yé mi mọ́ kò tiẹ̀ yé mi mọ́ Yorùbá èwo là ń sọ ṣé Yorùbá kìrìsìtẹ́nì là ń sọ ni àbí Yorùbá tiwa gangan bóyá kẹtẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ṣe. pé ó yẹ lè ṣe ìyàtọ̀ láàrin èdè àti Eh, conservatism eh, àwọn <laughs> àwọn eh, bàbá bàbá wa àǹtí Mọ́lára lẹ́yìn wọn wọ́n máa dáhùn béèrè yẹn dẹ̀ àtúnpadà wa. ẹ ṣe púpọ̀ nípa ti wípé kí ni ìṣẹ̀dálẹ̀ bó ṣe ń pè wá ní Yorùbá ó ti sú èmi náà lójoojúmọ́ ni wọ́n ń gbé sórí ẹ̀rọ Twitter. Mm kinní kan nígbà míì tẹ bá ṣàkíyèsí ẹ rí i pé àwọn tó ń sọ̀rọ̀ yìí gan wọn kì í ṣe yorùbá so ọ̀tọ̀ ni wípé èmi náà ó ti sú mi ṣùgbọ́n mi ò ní òye tó láti fi lè gbé kalẹ̀ hmm. lọ́nà tó máa parí gbogbo àríyànjiyàn wípé báyìí ni báyìí kọ́ tẹ bá tún wá wò ẹ rí i pé ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà mi ò fẹ́ ká gbé sọ́kàn púpọ̀ jù nítorí pé ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà wà ń bẹ ọ̀rọ̀ olóṣèlú wà ń bẹ ẹ rí i pé àwọn kan wà wọ́n fẹ́ ní orí lórí twitter yẹn wọ́n á fẹ́ sọ pé ìgbò lèmi yorùbá nìwọ haúsá nìwọ adáàjù yín lọ agajù mm. yín lọ wọ́n kàn wọ́n pé ẹ gbé ara yín sókè kẹ fún àwọn tó kù náà láyè láti gbéra wọn sókè ẹlòmíì fẹ́ tẹ ẹlòmíràn mọ́lẹ̀ mm. ìyẹn náà wà ń bẹ̀ mi ò ní fẹ́ ká gbé sọ́kàn jù mm. ṣùgbọ́n kò bá dára ká ní nǹkan pàtó tá a lè sọ láti fi pa àwọn èèyàn lẹ́nu mọ́ bó bá dẹ̀ jẹ́ wípé a ti ń bọ̀ tẹ́lẹ̀ fún bíi ẹgbẹ̀rún ọdún tó wá yà o àti ń jẹ nǹkan kan tẹ́lẹ̀ àwa ń jẹ yorùbá kò sí nǹkan tó burú ń bẹ̀ mm. àwọn english àwọn gẹ̀ẹ́sì lónìí mm. english kan náà ń pera wọn láti bẹ̀rẹ̀ wá so kí ló wá kí ló wá lé bẹ́ẹ̀ àwọn german <laughs> ti ẹ̀ pera wọn german. nípa ti pé à ń yá èdè lò gbogbo èdè ló ń yá ló ń yá gbólóhùn ọ̀rọ̀ àti ọ̀rọ̀ mm. lò ṣùgbọ́n ìbéèrè tí mo ní fún àwọn ọ̀jọ̀gbọ́n adéjùmọ̀ ni wípé ẹni lójoojúmọ́ ni wọ́n ń tẹ ìwé jáde ṣe rí àwọn ìwé yìí mi ò sì jiyàn àwọn ìwé yìí mo ti máa ń rà wọ́n láti ọjọ́ pípẹ́ lóríṣiríṣi tí mo mọ̀ wípé àwọn ìwé tó jẹ́ ojúlówó tó yáyì tó bí arábìnrin yìí ṣe sọ àwọn ìwé tó fanimọ́ra hmm. wọn pọ̀ lóde mọ́mà hmm. yàtọ̀ fún pé bí n bá fẹ́ ka ìwé Yorùbá ń sìn màá lọ mú ibú olókun hmm. màá lọ mú owó ẹ̀jẹ̀ ó lè kú iná gbogbo ẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ká rí àwọn tó ń kọ ìtàn tó lè tó jẹ́ pé tó bá di àádọ́ta àbọ́gọ́rùn-ún ọdún síbi tá a mm, wà yìí táyì wù ni mm. àwọn èmi ò rí ìṣàkíyèsí wípé torí òǹkọ̀wé ni àwa so nítorí náà kọ́ kò bá ọ̀nà wo la lè gbà mm-hmm. tí a fi máa gbé àwọn ìtàn mìíràn jáde mm. tó máa jọjú tá a sì lè tó ṣe é fi sílẹ̀ fún ọmọ àti ọmọ ọmọ ẹ ṣe púpọ̀ ẹ ṣeun púpọ̀ ẹ jẹ́ kán dáhùn àwọn ìbéèrè yẹn ká wá tún padà wá prophet okay. ìbéèrè tí àwọn èèyàn béèrè ó pọ̀ ìmọ̀ràn náà sì wà bẹ́ẹ̀ màá kọ́kọ́ wọ́n ti kọ́kọ́ yanjú ti ọ̀rọ̀ yorùbá àti ibi tó ti wá yẹn wọ́n ti kò nílò pé a ṣẹ̀ṣẹ̀ mi ò ní ìdáhùn sí èyí tí atọ́kùn àti àwọn ìyá wa tó sọ̀rọ̀ tán tí wọ́n sọ. wọ́n ní kí ni akitiyan tá a wá ń ṣe báyìí láti rí i pé èdè yẹn àwọn èèyàn ń lò ó àwọn ọ̀dọ́ mo mọ̀ pé àwọn dádì wa náà tí wọ́n wà ní ẹ̀yìn àwọn náà sọ pé kí là ń ṣe ọwọ́ ò dúró akitiyan yẹn ojoojúmọ́ ni adẹ̀ ń rí parí mo ti ní èṣí wọn ni wọ́n gbé ọ̀mọ̀wé adégbọlá wá síbí ẹ rí wípé tẹ́lẹ̀ kò sí nǹkan tó gẹ mọ́ wípé à ń rí yorùbá nínú. No àwọn eh, ẹ̀rọ alátagbà ẹ̀rọ tí à ń lò káàkiri àti íńtánẹ́ẹ̀tì àti kọ̀ǹpútà yorùbá èdè gẹ̀ẹ́sì ló kọ́kọ́ lubẹ̀ pa ṣùgbọ́n àwọn onímọ̀ yìí àwọn náà ṣe lára iṣẹ́ tà ń sọ yìí wọ́n ti ṣiṣẹ́ takuntakun torí pé àwa náà wò wípé ọ̀rọ̀ tí wọ́n bá fi ojú ọmọdé mọ̀ ó ń kú lọ ṣe ń pé lẹ́ẹ̀kan gbà tí mò ń sọ̀rọ̀ mo ní yorùbá kùtì mo ní ta ni ó pa nǹkan tó jẹ́ kí n lè sọ bẹ́ẹ̀ ni wípé àwọn ọ̀dọ́ èdè òní wọ́n ti ń lo yorùbá o nǹkan tó sì jẹ́ kí ó rọrùn fún wọn láti lò ó níbi tí wọ́n lè lò ó mọ́ ó ní pé báyìí a ti ní kọ̀ǹpútà tí wọ́n fi ń tẹ yorùbá ní báyìí bá a ṣe ń sọ̀rọ̀ ìyẹn ò sí láyé àtijọ́ tó bá tẹ̀ tó bá fi gẹ̀ẹ́sì tó bá tẹ̀ ní gẹ̀ẹ́sì tán wàá ṣẹ̀ṣẹ̀ fi ọwọ́ ó ṣẹ̀ṣẹ̀ fi yan ni báyìí ní orí Google yóò bá ti wà ń bẹ̀ tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá ní nǹkan kan ní èdè gẹ̀ẹ́sì gẹ́gẹ́ bí ọ̀dọ́ ẹ kàn ká má ti ká mú pé bóyá ìtumọ̀ tá a fún wa bóyá gúnrégé àbí òní gúnrégé kúrò ó kàn tiẹ̀ lè tẹ̀ sí Google kó sì fún ọ ní tó lè gẹ́ ṣe mọ̀ pé Google ní tiẹ̀ kùdìẹ̀kudiẹ wà nínú ìlànà tí Google múlò torí pé ìlànà ìṣirò ni wọ́n fi ṣe stamp pè ní statistical method ó ní wọ́n fi ṣe àwọn tí àwọn ọ̀jìnmí nínú ẹ̀ náà jókòó sẹ́gbẹ̀ẹ́ mi èmi kì í ṣe abala ṣẹ́pẹ́tẹ̀mí yàn láàyò ṣùgbọ́n bẹ́ẹ̀ sọdẹ rí ni yóò mẹsẹ̀ ò lọ náà olófà tó fi gẹ́ wípé nígbà míì tó bá fi Google ṣe àtúmọ̀ láti èdè gẹ̀ẹ́sì sí yorùbá tàbí yorùbá ó lè mú ìtumọ̀ tí wọ́n ní lọ́kàn wá mo sì lérò yìí pé bí ọ̀kánjúwà ṣe ń dàgbà tọ́gbọ́n rewájú níjọ́ kan á débẹ̀ ṣàwọn pé ara nǹkan tó sì fún Google náà ní ìṣòro ó ní pé èdè olóhùn ní èdè yorùbá ìtumọ̀ mo sùn ó yàtọ̀ sí mo sùn ṣùgbọ́n torí pé nǹkan tí Google mọ̀ ni pé sùn torí náà tí mo bá sọ pé mo sun ilé tí Google bá fẹ́ tu fún mi yóò ní àìṣe I bought down the <laughs> house ó ní Google ó sọ mo mọ̀ yín pé nígbà tí a bá ń tẹpẹlẹ ọwọ́ ò dúró iṣẹ́ ń lọ àárí àwọn ọ̀mọ̀wé Adégbọlá àti iṣẹ́ tí wọ́n ṣe ẹ rí i pé ìlànà ìhun èdè ìhun èdè Yorùbá òun làwọn múlò tí wọ́n bẹ́tà ó sàn díẹ̀ ju ti Eh, àwọn Google lọ àwọn míì nífẹ̀ẹ́ báyìí nísìnyí ọ̀mọ̀wé Ọ̀dẹ́jọbí àti àwọn ìgbìmọ̀ ẹ̀ tó ń ṣiṣẹ́ lórí wípé bí n bá sọ̀rọ̀ báyìí ẹ̀rọ kọ̀ǹpútà mi àkọsílẹ̀ fún mi tó náà gbogbo àwọn gbogbo tó ráwa náà mọ̀ pé béèyàn bá dúró sí ti ayé láǹkọ̀ọ̀kan lẹ̀ ti ń lọ hmm. gbogbo ayé ti ń go digital gẹ́gẹ́ bá a ṣe ń sọ yìí hmm. tó náà àwa náà gbọ́dọ̀ máa ronú tó fi jẹ́ pé a mú nǹkan rọrùn tá a sì fi fa àwọn èèyàn wa mọ́ra gbogbo aládẹ̀mọ̀ pé kò sí ẹ̀rọ alátagbà whatsapp ní o twitter ní o gbogbo ẹ̀ náà la fi ń polongo èdè yorùbá ní àkókò tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ ewì ọdúnjọ òun ni wọ́n máa ń gbé sí orí àwọn ẹ̀rọ tí wọ́n fi sí orí fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ whatsapp fún àǹfààní àwọn ọ̀dọ́ láti mọ̀ àwọn akéwì òde òní gan tí wọ́n jẹ́ ọ̀dọ́ wọ́n ti ń kéwì wọn sínú ẹ̀ lọ́nà tó fi jẹ́ pé ìwà ọmọlúàbí tí ìyá wa mẹ́nubà lẹ́ẹ̀kan àwọn ọ̀dùn èèwò yìí láì gbéwèé wọ́n wọnú kọ̀ǹpútà wọn orí fóònù wọn wọ́n á lè ní wọ́n á lè lò ó ẹ̀ẹ́dẹ̀rú kókó táwọn máa ń sọ fún àwọn èèyàn tá a bá ti wà nírú ìpéjọpọ̀ báyìí ni pé gẹ́gẹ́ bí ẹni tó nímọ̀ yorùbá máa táwọn èèyàn bá sọ yorùbá lẹ́gbẹ̀ẹ́ rẹ bọ́n bá ṣì í má sọ pé ń hàn án ẹ jẹ́ kó sọ bó ṣe mọ̀ ọ́ sọ gbà bó ṣe kọ́kọ́ mọ̀ ọ́ sọ yẹn náà kó wá sọ pé àà ẹ máa gbìyànjú pé ṣùgbọ́n níjọ́ mi bí Yorùbá ó ṣe nǹkan tẹ́ ẹ sọ yẹn bí Yorùbá ó ṣe sọ rèé tó náà a máa sọ fáwọn èèyàn ká má tìjú àti sọ arákùnrin wa tán sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ní ẹni tó kọlà báyìí táwọn mọ̀ pé Yorùbá ni àwọn bá mọ̀ sọ Yorùbá sí ní bá ń sọ Gẹ̀ẹ́sì ṣe rí wípé nǹkan míì ti ń wọ̀lú tó náà ẹ má ẹ jẹ́ káwọn èèyàn sọ àwa tá a mọ̀ ọ́ sọ a gbọ́dọ̀ a gbọ́dọ̀ gbà wọ́n níyànjú láti máa sọ ká máa sọ sí ni ìdáhùn sí ìyẹn ẹnìkan béèrè wípé ṣé wọ́n ń kọ ìtàn Yorùbá sílẹ̀ yàtọ̀ sí èyí tí wọ́n ń fi ohùn tí wọ́n fi ń sọ ìbéèrè yẹn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ nǹkan tí mo fi sọ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ ó ní wípé púpọ̀ nínú ìtàn Yorùbá tó wà ní ìsìn àwọn onímọ̀ ìtàn ni wọ́n ń kọ púpọ̀ nínú ẹ̀ púpọ̀ nínú ẹ̀ àwọn onímọ̀ ìtàn ni wọ́n ń kọ torí náà èdè gẹ̀ẹ́sì làwọn onímọ̀ ìtàn sì ń fi ṣe àmúlò láti kọ̀ọ̀kan wọn torí náà kọ púpọ̀ nínú ẹ̀ wọ́n kọ bàbá Akíntóyè kọ̀ọ̀kan àtúntún kọ̀ọ̀kan lẹ́nu ọjọ́ mẹ́ta mo tún ti rí kan gan tẹ́mi gan rà sí ọ́fíìsì mi tó ń sọ nípa ìtàn ṣùgbọ́n akitiyan ti wà náà sẹ́yìn ẹ wo ọba Akínyẹlé wọ́n kọ ìtàn Ìbàdàn wọ́n kọ ìtàn Ìwó àti àwọn ìtàn ìlú mìíràn mo lérò pé ọ̀nà àbáyọ sí yẹn ó ní wípé kí a túbọ̀ tẹpẹlẹ mọ́ àti máa fi èdè àbínibí wa yìí ká máa fi kọ àwọn ìtàn yẹn fún àǹfààní gbogbo àwọn ìyá wa tí wọn kàn tiẹ̀ gbọ́ ṣùgbọ́n mo fẹ́ sọ nǹkan kan pààyàn àtọkùn ṣé ẹ rí gan àwa Yorùbá gan a níṣòro tó pọ̀ ìṣòro wa náà sì ni wípé ìtàn yẹn gan kẹ́ ẹ tó rí ojúlówó ẹ mọ̀ rí o wọ́n á máa sọ ìtàn yẹn láti ṣègbè mm. wọ́n á máa ṣègbè bóyá fún ìlú wọn wọn ní lọ tààrà oríṣiríṣi ìtàn là ń gbọ́ ní ìsìn ṣáà ń pé lẹ́nu ọgọ́ mẹ́ta ọba Ugbo àti Ọ̀nífẹ̀ wọ́n ń fa ìkan lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ ní ìsìn lórí pé àwa ọ̀dọ́ wa ní Yorùbá ti ṣẹ̀ èmi ni mo jù ọ́ lọ àmì mo ṣe Olúwo bá wa yanjú rẹ̀ torí náà ìtàn yẹn wà kò tí ì pọ̀ ni ṣùgbọ́n a mọ̀ yí pé yóò pọ̀ níjọ́ kan wọ́n tún sọ̀rọ̀ nípa èdè àyálò gbogbo èdè ló máa ń yá èdè lò mm-hmm. ẹ má gbàgbé wípé èdè ń dàgbà ni èdè ò dẹ̀ dúró sójú kan èyí onígẹ̀ẹ́sì sọ pé nǹkan wà dynamic mm. language is not static mm. it's growing it's dynamic torí náà ńkọ́ àǹfààní wà fún èdè láti yá nǹkan lò nígbà tẹ́ ń sọ̀rọ̀ àlùbọ́sà lẹ́ẹ̀kan atọ́kùnsàn kankan níbi wípé a lè má ní àlùbọ́sà torí pé kì í ṣe àwùjọ wa ló ti ń wù níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ṣó ti yé yín torí náà a yá èdè yẹn wá láti ibi tó wà ní àǹfààní sì wà láti ṣe léyìí nínú gbogbo èdè kò sédè tí ò kì í yá ọ̀rọ̀ lò ẹnìkan tún sọ̀rọ̀ lórí pé àwọn òwe tí wọ́n ń tẹ̀ eh, arábìnrin tí wọ́n jókòó síwájú wọ́n láwọn kà àwọn wò àti àwọn náà wọ́n béèrè àwọn mọ́mì wa ọmọlára àwọn náà béèrè àwọn àwọn òwe táwọn rí lórí àtẹ ah, pé ó sú àwọn o ìkọkúkọ ti pọ̀ jù òótọ́ ni òótọ́ ni o ẹ̀ẹ̀kan parọ́ pínpín ìkọkúkọ ti pọ̀ jù nínú ìrírí tèmi n ó sì sọ díẹ̀ ṣe rí tàwọn ọmọléèwé tẹ́ ẹ kọ́kọ́ sọ yẹn pé ọmọ yẹn àràwé wálé mo wà nínú àpéjọpọ̀ kan ẹnìkan bá bẹ̀rẹ̀ sí àwọn ṣọ́ọ̀ṣì wọ́n sọ̀rọ̀ àwọn ṣọ́ọ̀ṣì lẹ́ẹ̀kan ń táwọn ṣọ́ọ̀ṣì yẹn dálẹ̀ apá àwọn òní kan gbà tó bá yá. lóníwàásù ni ó bá ń wàásù pé káwọn èèyàn lọ tíjọba ò bá fún ẹ níṣẹ́ lọ dáṣẹ́ sílẹ̀ ó lè kọ̀wé ó lè ṣe gbá ó lè ṣe ló bá ní kówó ń báyìí kówó ń proprietress àbí kí lè mọ́kàn àwọn tán dá léèwé lẹ̀ pé òun bá pé Yorùbá ti ṣan kéwò lọ́kọ̀wé lọ́kọ̀wé lórí yorùbá ṣebí kò kọ̀ọ̀kan ha ṣe kinní kan inú bí mi pé bó ṣe mú un tẹ́ńbẹ́lú ni òfin wà tó dé ìlò èdè ṣé mọ̀ pé kì í ṣe gbogbo ẹni tó ń sọ yorùbá ló gbédè yorùbá bí èèyàn lè ẹ lọ́mọ yín lè sọ yorùbá ọmọ yín lè sọ kò mòfin tó dé ó lè sọ kò mòfin tó dé kíkọ́ ni mímọ̀ òwe ìjàpá ṣé ẹ rí mo máa pé pé e, èèyàn gbọ́ àwọn èèyàn gbọ́ nínú nínú kíláàsì wa àrí babaláwo tó gbọ́ fa yanranyanran ìgbà tó bá dé ní ìdánilẹ́kọ̀ọ́ lámọ̀ yìí pé ifá tó ń gbọ́ yẹn ifá nù ìdánilẹ́kọ̀ọ́ bá ṣe kọyọ ó yàtọ̀ tọ́nà pé mo kàn mọ̀ pé háhá ajá rí bàtà dídògé kò tó láti kọ ìwé tí ẹ tà fún ẹgbẹ̀rún ọmọ ẹ wá rí i pé irú àwọn tó ń ṣe bẹ́ẹ̀ náà ń kọ̀wé pàǹdà wá sí orí àtẹ ó wá ṣe ni láàánú pé àníjọba àníjọba ẹ má bínú pé mo sọ bẹ́ẹ̀ àníjọba tá a bá níjọba ṣé mo àwọn eléèbó sọ pé ó yẹ kí àwọn kó máa ṣe blámẹ̀tọ́ sensory kí ló ń kó sọ́pọ̀lọ àwọn ọmọ àwọn ẹ̀ka tó jẹ mọ́ ètò ẹ̀kọ́ tó yà ń pè ní Ministry of Education ojúṣe wọn nìyẹn ẹ kò tiẹ̀ rí àwọn iléèwé mà wọ́n tún ṣe nǹkan kan tó burú jáì ní ìsìn wọ́n lo ìwé ìjọba o ẹ̀ pàápàá àwọn iléèwé wọ́n kàn kọ̀kọ́ kú kọ ìtànkìtàn eré oníṣe kéré oníṣe ìwé ìṣirò kí ìṣirò tí kùnà kọ́ ẹ̀ lè ríra bẹ́ẹ̀ lọ látẹ̀kọ́ tí abẹ́òkúta dé àbújá ẹ̀ lè rí ìwé rẹ̀ rà o wọ́n ti ṣí mọ́wọ́ iléèwé àwọn ọmọ àwọn náà tẹ̀ ẹ́ àwọn kan pẹ́ public àwọn náà tẹ̀ ẹ́ àwọn náà tà á wọ́n sì korúkọ publisher kan sí ṣẹ́rí kì í ṣẹ̀bi tiwa o ẹ̀bi àwọn ìjọba nìyẹn wọ́n tún wá béèrè nǹkan kan lórí representation of women. Hey, à ń gbìyànjú ṣóyè yín ṣùgbọ́n ṣe é rí ọ̀rọ̀ representation of women ẹ̀ lè kó àṣà kúrò ìyẹn ni màá sọ tí màá fi gbé kinní fún atọ́kùn ẹ̀ lè mú ọ̀rọ̀ àṣà kúrò ńbẹ̀ lóòótọ́ láyé tá a wà yìí a máa ń sọ wípé à feminism o àbí ìṣẹ̀tọ́ fábò ìṣègbè fábò ó ti wà ó ó ti ṣe o ṣùgbọ́n a ṣàkíyèsí wípé ayé ọkọ ló lórí ṣe pé àwùjọ Yorùbá láyé àtijọ́ àwùjọ ọkọ ló lórí ni àwùjọ ọkọ ló lórí kì í ṣe wípé Yorùbá ò fi ààyè gba obìnrin o oníkálukú máa yẹ tiẹ̀ ìyálóde wà ó máa yẹ ìyálọ́jà wà ó máa yẹ ìwọ gẹ́gẹ́ bí aya nínú ilé ó máa yẹ ìwọ gẹ́gẹ́ bí ọmọ nínú ilé ó máa yẹ oníkálukú ó ti mọ ààyè tiẹ̀ à ń gbóhùn obìnrin lọ́dọ̀ tiwa o torí pé àwọn onígẹ̀ẹ́sì kan wá ní is a voice that is never heard wọ́n ń gbóhùn obìnrin nínú àwùjọ tí a wà yìí púpọ̀ nínú àwọn obìnrin ló jẹ́ wípé wọ́n máa ń bu ọlá fún ọkọ wọn nǹkan ti ààyè tí ibi tí àṣà Yorùbá láyé àtijọ́ fi obìnrin sí yẹn àwọn àwọn òǹkọ̀wé kan ibẹ̀ náà náà sì fi obìnrin sí títí di bá a ṣe ń sọ̀rọ̀ ẹ̀ ṣùgbọ́n a rí àwọn òǹkọ̀wé kan tó ti wòó pé ààyè obìnrin ó jù nù kíṣìnì lọ ààyè obìnrin ó dáná ìbí òjù bí bá a ṣe bọ́kùnrin òun la bí obìnrin àbí ṣe sọ pé tóbìnrin ò tó nǹkan èèyàn ni ìyá wa dàrẹ́tọ̀ yìí ìyá wa yìí ọkùnrin mélòó ló ń ṣe nǹkan ṣe yìí ẹ pàtẹ́wọ́ fún ìyá wa. àpẹẹrẹ wípé ààyè wa ti kó òǹkìsì nínú a sì ráwọn obìnrin tí wọ́n ń fi àfihàn kínní tí wọ́n ń fi hàn ṣùgbọ́n o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ kò tí ì tó àwa náà sì mọ̀ yí pé ó kù ó ní ìbọn ró a gbọ́dọ̀ tún bẹ̀rẹ̀ sí ní máa ṣe àfihàn obìnrin bí ẹlẹ́dàá ṣe gbé wọn kalẹ̀ àti bí àwọn obìnrin gan bí wọ́n ṣe wá kó ara wọn gìrì tí wọ́n ti rí i wípé àwa gan àwa lọ́lọ́run kó ayé olè lọ́wọ́ o tẹ́ ẹ bá lọ sínú ifá àwọn obìnrin lọ́lọ́run kó ayé olè lọ́wọ́ ẹ rántí nínú ọ̀sán ẹlẹ́yẹ nígbà tí àwọn ọkùnrin gbogbo àwọn òrìṣà tán kóra wọn jọ tán fọ̀sùn sẹ́yìn wọn lẹ́ẹ̀ tí ì níbí lọ bẹ́ẹ̀ délé ayé kò lè lójútùú àfi tẹ́ ẹ bá ń bọ̀ sùn sí i torí pé ẹni tí ó lànà fún orí òun lẹ ti fi sọ́yìn ò ní sọ jù bá ń lọ báyìí. <laughs> ẹ ṣe. ayọ̀ òun kọ̀wé ni ìwọ náà ìwọ náà lọ kọ tiẹ̀. láfikún <laughs> láfikún kó tó di pé prof máa sọ̀rọ̀ torí mọ̀ pé prof ọ̀rọ̀ ń gbé wọn nú níṣẹ́jú méjì péré mo fẹ́ kí nǹkan tí dókítà Ṣóyínká sọ ṣe rí àwa Yorùbá ọgbọ́n yí wa núpo Yorùbá sì ní ọgbọ́n àgbọ́njù ó máa ń pọ̀ ọlọ́gbọ́n lára ilẹ̀ Yorùbá ó ní mo máa rí tí gómìnà ilẹ̀ Yorùbá tí ó ti ya fọ́tò tí wọ́n ò gbé kọ́ àárín ilé tí wọ́n ò gbé sí ọ́fíìsì tí ó ti wọ kóòtù. gómìnà ilẹ̀ apá àríwá lọ́hùn mélòó lẹ rí tí ń wọ kóòtù aṣọ ìbílẹ̀ wọn náà máa ń wọ̀ bàbá rígà wọn ò dé fìlà sí. Uh ìpínlẹ̀ kan wà ní ìsìn tó pe rẹ̀ nípínlẹ̀ ọmọlúàbí a dẹ̀ ti sọ̀rọ̀ ọmọlúàbí ń bì lọ́sàn-án iná nǹkan tí ọ̀jọ̀gbọ́n Olúdáre Ọlájúbù tó sọ nípa ọmọlúàbí nìyí àlàyé ọmọlúàbí yìí mo fẹ́ kó yé wa kedere kì í ṣe ẹni tó bá lówó lọ́wọ́ nìkan là ń pè lọ́mọlúàbí kì í ṣọ̀jọ̀gbọ́n kì í ṣe gbajúmọ̀ nílẹ̀ ẹ̀ka àárọ̀ òjíire wáyé ẹni tí a bá pè lọ́mọlúàbí ni ẹni tí ó kó gbogbo ìwà rere pọ̀ tí ó sì jẹ́ ẹni tí ẹlẹgbẹ́ àti olùgbà kà sí ojúlówó èèyàn <clears throat> ó dá mi lójú ó sì dá àwọn ará ilẹ̀ Yorùbá lójú pé ìwà rere ó ní ẹ̀ṣọ́ ènìyàn àti pẹ̀lúpẹ̀lú pé orúkọ rere gẹ́gẹ́ bí a ṣe ń sọ ní òwe ilẹ̀ wa dára ju wúrà àti fàdákà lọ ojúlówó ọmọlúàbí ṣọ̀wọ́n ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ à ń rí díẹ̀díẹ̀ lára wa mo mú ọmọlúàbí láti fi ṣe àpẹẹrẹ bí a ṣe ṣe aláìní yorùbá èrò àti ti ìmọ̀ lọ́wọ́ tá a wà yìí ọlájúbù sọ fún wa oríṣiríṣi àpẹẹrẹ ìwà ọmọlúàbí ọmọlúàbí kì í fẹ̀jẹ̀ sínú tutọ́ funfun jáde mo yọ yẹn lò ìbéèrè mi nìyí ṣé púpọ̀ nínú àwa tí a sọ pé a gbọ́ a sì ń sọ Yorùbá ló mọ ìtumọ̀ fẹ̀jẹ̀ sínú ní àṣà Gẹ̀ẹ́sì àwọn onímọ̀ wọn kò ní fi àdàgbẹ́ ètò náà rọ̀ síbẹ̀ wọ́n á tún béèrè síwájú sí i báwo la ṣe mọ bí ènìyàn bá fẹ̀jẹ̀ sínú ṣé gbogbo ìgbà tá a bá fẹ̀jẹ̀ sínú la ṣìwà hù kí n rán wa létí yorùbá tó ní kò tọ́ ká fẹ̀jẹ̀ sínú náà ló kọ́ wa pé kì í ṣe gbogbo aṣọ là ń sá lóòrùn ṣé ó ṣeé ṣe kí ẹni tí a ló fẹ̀jẹ̀ sínú sọ fún wa pé ohun tí òun ń ṣe ni kí òun má sá gbogbo aṣọ lóòrùn irú àwọn ìbéèrè báyìí ó kọjá ìlò èdè ó kọjá ìtúpalẹ̀ èdè kì í sì ṣe irú àwọn ìbéèrè tá a lè dáhùn ká máa tọ́ka sí àpẹẹrẹ irú ìwà bẹ́ẹ̀ a ní láti tú ìwà yẹn fúnra ẹ̀ palẹ̀ ká mọ nǹkan tá à ń sọ ká tó sọ pé a mọ nǹkan tó ń jọmọlúàbí ẹ ṣeun. ìbéèrè kan wà tí ẹnìkan bi wá tí a ti tí mo sì lérò pé ó kàn yẹ ká dà níṣẹ́jú kan náà ni wọ́n ní ìjẹ̀ṣà làwọn. àyẹ̀bámi. ipe ṣé àwọn èèyàn ṣé wọ́n ń ṣiṣẹ́ lórí ìjẹ̀ṣà bẹ́ẹ̀ kì í ṣe ìjẹ̀ṣà nìkan o gbogbo ẹ̀ka èdè pátá ó ní àwọn onímọ̀ ẹ̀dá èdè ni wọ́n ṣiṣẹ́ lé lórí àwọn kọ̀ọ̀kan ti ẹ̀wà tó jẹ́ pé ohun tí wọ́n jókòó tì tán tẹ̀bàtì ó ní àwọn ẹ̀ka èdè yẹn ẹnìkan tí ó ṣiṣẹ́ takuntakun wọ́n ti sùn láìpẹ́ yìí ó ní ọ̀mọ̀wé Odùṣínà lórí Ìjẹ̀bú gbogbo nǹkan tó gẹ mọ́ Ìjẹ̀bú pátá ni wọ́n ṣiṣẹ́ lé lórí nọ́ọ̀sì nǹkan sílẹ̀ o àwọn torí nínú nǹkan tó ń sọ wípé Ìjẹ̀bú ni mí mo gbọ́dọ̀ rí dájú wípé èdè mi náà ó di kíkọ sílẹ̀ tí àwọn èèyàn Ìjẹ̀bú mi kí wọ́n lè máa kà á àwọn èèyàn ń ṣiṣẹ́ lórí Ìjẹ̀ṣà wọ́n ń ṣiṣẹ́ lórí gbogbo ẹ̀ka tí ó wà pátápátá ẹ ṣeun. lẹ́nu ọjọ́ mẹ́ta yìí níwádìí tí mò ń ṣe lọ́wọ́ mo rí atúmọ̀ èdè Yorùbá kan tá a ṣe fún ègèdè èdè arigidi àkókò atúmọ̀ èdè Yorùbá fún arigidi àkókò mo ṣalábàpàdé ẹ lẹ́nujọ́ mẹ́ta mo ti ní ní ìsìn. ẹ ṣeun púpọ̀ inú mi dùn láti wà ní bílíọ̀nù inú mi dẹ̀ dùn fún gbogbo ìjíròrò tá a ti ṣe láti àárọ̀ ẹ bá mi fún ọ látẹ̀wọ́ ẹ jọ̀ọ́ thank you so much ìkan lára ìdí tí mo fi máa tí mo fi máa ń láti bá Professor Taiwo sọ̀rọ̀ lé àná tá à ń jẹun ní ìta wọ́n sọ fún mi pé ọ̀rọ̀ tá a máa ń lò fún final ní èdè òyìnbó àṣekágbá la máa ń pè àṣekágbá ló yẹ kó jẹ́ wọ́n dẹ̀ sọ ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀ fún mi àṣe oúnjẹ téèyàn máa ń sè kó tó ka igbá ńlẹ̀ final but ẹnìkan ti ṣìpè níjọ́ kan everybody dẹ̀ ti rò pé àṣekágbá wàá dẹ̀ ti ń pè láṣekágbá so inú mi dùn láti wà mí láti gbọ́ láti kọ́ láti ẹnu àwọn gbóǹdarìgì onímọ̀ <laughs> èdè tó wá gbé so ẹ ṣe ẹ bá mi fún wọn látẹ̀wọ́lẹ̀ kan sí ẹ̀yin náà tẹ jókòó tẹ bá wa béèrè béèrè tẹ bá wa.